pa gan mọ́ òun ló máa pa ẹ́ mo pè é síbí ṣó fẹ́ kú torí ọ̀rọ̀ lọ́rọ̀ ni. gbogbo bí ẹ ṣe ń tẹnubọlẹ̀ táà ń kọ́ ìyàwó ilé tèmi sí mi ipe kò fi mí lẹ̀ pé ah. kò tí ì débi tó ń lọ gbogbo ẹ̀ ló sọ fún mi lèmi mọ̀ o. báwo mi ò gbé nǹkan sí eré ìyàwó ẹ pé kó gbé kúrò ní ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kanra. olólùfẹ́ máa bínú sí mi ò rárá. wẹ́ kú wo ẹ kọrin lójú ara yín nìyẹn o. orin wo lẹ máa ń kọ sí. chop my money hey. Eh. chop my money but I don't care. I don't care. I don't èèyàn dáadáa kan yìí máa wù ṣòro èèyàn dáadáa tó kù yẹn èmi ni o. ṣé gbogbo ẹ̀ náà ni love love love love kò ní sáyé pé ah kéèyàn ti ẹ̀ ní freedom díẹ̀ díẹ̀ ni. for today for today hmm. má lọ anywhere jẹ́ ká jọ máa ṣe fàájì. ṣé tí mo sọ ti pọ̀ jù. àgbà tẹ ẹ wò ó wí ṣé ń ṣí èrè. tí òṣùbù lè pọ̀ ni oúnjẹ dànù kú rest in peace. Bẹ́ẹ̀ olókàdá tó gbé mi, bó ṣe gbé mi ni mo dẹ̀ ti sọ. Jẹ́nu sáré kò gbogbo bọ́ọ̀mù yẹn, ìgbà ipa ipa ṣé ni mi wá mọ̀ ipe bọ́ọ̀bù yẹn kẹyọ kan níwájú mọ́ mi ṣé ni mo ṣe mú ni mo ṣe kó bọ́ọ̀bù ẹyọ kan yẹn báyìí ṣé ni mo fọ́ gbáà mo lọ sọ ẹ eh, mọ́ mi tí mo padà délé báyìí wọ́n dún àwọn èèyàn lórí títì wọ́n dùn mí ni kí ah, ni mo wá. wọn ò ní rí ẹdùn ní ẹyí olórí burúkú ni ẹ. yẹ àjọ lórí ìjókòó tó wò ó ti nílò rẹ o ní kíákíá ni pẹ̀lú. so this one wọ́n wà bẹ́ẹ̀ oúnjọ́jú mọ́dà sí ló kẹsàn inú ẹ̀ dẹ̀ ń dùn ó dẹ̀ ń bọ̀ wá ń jùdínrín sọ́mọ ìjùnrín èkìtì ni ẹni wọ́n ti sọ ọ́ dẹ̀. ẹni àlà ló ń ṣiṣẹ́ láàyè àlà ní ipò àlà tí ò gbọ́dọ̀ fi ẹni àlà sílẹ̀. dókòrókò dókòrókò ti kú. ṣùbà fún òwe egun mọ́gájí kúkúdùkú ṣe wé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ oògùn rú mọ́ gàlégàlé ìlẹ̀jà tó obìnrin bìnrin ibi tó ti rágbára yìí kò sẹ́ni tó yẹ o. ẹlẹ́jọ́ ẹ̀dá lọ lóòótọ́ nítorí ibì kan náà kọ́ láti wáyé. sórí ohun tó rí lójú ọkàn fáàrí. sórí tó o bá sọ nǹkan tó mú àdán tó ń fi ẹnu ẹ̀ pọ̀ tó tún fi ẹnu ẹ̀ ṣu máa fi yí ẹ. ó ṣe ń dè lóhun túnde eégún mọ̀gájì ní sinimá yìí lé lálejò eégún mọ̀gájì corporate picture ṣeríkì movie ọ̀gá gba níbi ká ṣe sinimá ló gbé jáde ó ti wà lórí youtube yorùbá plus tv lẹ ó ti rí wò. sógiri làgiri ọ̀làgiri kàkà fi bẹ́ẹ̀ dọ̀bọ̀ eégún mọ̀gájì la gbé mọ́sọ́lẹ̀ láti pínpín lójú ogun iná barawuta òjò malami ọ̀kayọ̀ làálà. kábíyèsí abẹ́rẹ́ mi mọ̀ pé ìbá kà ni ẹ́ ó máa máa kà ni ó máa máa wú ni ṣùgbọ́n ò ní lè sùn. eré ọjọ́ tó ṣe tẹ́jọ́ sí ẹ̀rọ lásán ló fi jẹ. jẹ́jẹ́jẹ́ a jẹ́ kí ìrọ̀rùn kó jọ wá a jẹ́ kí ìrọ̀rùn kó jẹ̀dú a jẹ́ kí ìrọ̀rùn kó jọ̀bọ ìwọ tí wàá jẹ ọkọ tí ò jẹ oúnjẹ lẹ́nu ó gbà àgbàrá òjò tó ń bá wọn jà bátò lè bá bá wọn lọ. èèkó magají wọn fojú dìbò èkó pa wọn wọn fojú òkò ga wòkè òkè kà wọn láyà wọn fojú ànáwó kú ẹbọra bọ wọn lásọ. júlẹ̀ ti dàtú bí agbára wọ̀ lójijì ó dé èèkó magají. bó bá jù mí lọ́nu ẹgbẹ́ èmi náà jù ẹ lọ níbì kan. gbogbo àwọn tẹ́lẹ̀ yẹ dèmórísọ ló ń tú. gbẹ́gun magají bá wá dèèyàn mọ́lẹ̀ ọ̀kẹ́ni tí ó tu. ara bọ̀wọ́ ìjà lálálá. egun magají túlétúlé ọkọ̀ ọ̀bùkún lójú. ó túlétúlé ọkọ̀ àyàn funfun fún mi má ti tu egun magaji. ibo ló ti rí new zealand nù ní títí ibo ló ti jáwọ́ tó kó sọ́jọ́ egun. oró má dìde ò máa wò di ìyá èyí ló má ṣà. ìyá ìyá A story written by Akorede Ibrahim, produced by Juliet Jato, the producer of that movie, Omilagbate Wode Kansara, ilé ìtura kọjá bẹ́ẹ̀, Ego Magaji Lakole ẹ̀, directed by Sharafadin Olabode, starring Juliet Jato, Yinka Quadri, Afis Abiodun Owo, Olwela Demola, Obatide Kevin, Toyin Alausa, Zainab Bakare, Sadesu jésù tèmítọ́pẹ́ adédàpọ̀ biola adékúnlé fẹ́rànmi ọ̀yálọ́wọ́ ìyá dábìrà samuel ọlásẹ̀yìndé yétúndé òyìnbó diva gold adéyínká kàbírù àrínájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní eégún magají ó kọjá àfẹnuròyìn àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. èmi gọ́ngọ́lá juni lọ tó lè juni nù tó sì lè juni sí kànga Seriki Jage o ayọlọgba Seriki lọgba ẹ ò fura ni tani nílẹ̀ yìí tí ó mọmọ Seriki àmànáwó yẹni tẹwó Seriki àmànáwó yẹni tẹwó. Munu kwambe inja konya ukinyi Jogele benu jojo Mwowo bambe Dadi leyo Tó sọ fóun ò mọ̀mọ́ Sẹ́ríkì Dadi leye Tá sọ fóun ò mọ̀ Sẹ́ríkì fún ara ẹ̀ Igi owó benzo Igi owó benzo Marabolo Marabolo alpha alpha. one minute ló ló fẹ́ lọ fẹ́ lọ kiri ọjà lọ one minute tẹ́lẹ̀ di two hours kí ló ṣẹlẹ̀. Ah, mo lọ tajà ni ṣebí mo sọ fún ẹ mo lọ tajà ni o. mi ìlú lọ tajà sẹ àlóhùn ti kẹjù mi ti pẹ kí ló ń ṣẹlẹ̀ kankan. ṣé kí n máa pààrọ̀ mo lọ ṣe wá ni o lọ ṣe wá ọmọ wèrè. mo sáré lọ ṣe wá kí n má parọ́. olóògbé gbàṣọ ló lọ ṣe wá. Ah, o ṣe fi sára kù má lè rí bọ̀bọ̀ tó mú mi ah, bọ̀bọ̀ ó gbẹ egungun nìkan ló wà ń bẹ̀ tó mú mi lásán báyìí ah, mo fẹ́ kú mo fẹ́ kú sórí bẹ́ẹ̀ bí mo sọ pé ọmọ líle ọmọ líle ni mi mo fẹ́ kú tó mi bá fẹ́ pa mí sórí bẹ́ẹ̀ tó nípa mo ní má pa mí fún Sẹ́ríkí o má pa mí fún Sẹ́ríkí o Sẹ́ríkí ò ní fiẹ́lẹ̀ o àmọ́ ah, gbádùn. èso ìjẹ́kọ̀rọ̀ yé mi oníbòbò yẹn ti rin a ní kò lẹ́ràn rárá. àwọn tó tìrìn ẹ̀kọ́ tó wà lábẹ́ wọn ya wèrè gan-an. olórí burúkú ni o. ọmọ sẹ́ríkì ni wọn náà ṣé o jẹ́ kó mọ̀. mo jẹ́ kó mọ̀ o ah mo jẹ́ kó mọ̀ olórí burúkú ni. bọ́n àyèrè jèrè lọ tó mú mi bá yà ni mo fẹ́ kú sẹ̀. mo ní àwọn sẹ́ríkì mo tọ́ ni má fi mi lẹ̀ má fi mi lẹ̀ olórí burúkú ni o. báwo lè máa jẹ́ èsì báwo lè máa jẹ́ èsì. kò burú. ọjà tó gbé lọ ìwà kéré kí ló ṣẹlẹ̀. ọyà lẹ́mi kan kó lẹ̀ ó ti rù kí ló ṣẹlẹ̀. ọjà mi ò rú jàre kò sọ́jà jàre mo kàn wà ìwọ́n tó fa láìlọ́n tó kún lọ òkò tó ń gbé bọ̀ kó bá ṣe parí eré ọwọ́ báyìí hmm. tí máa bọ́ ta báyìí àṣẹ time keeper wà lẹ́nu ọ̀nà àbúrò bọ̀bọ̀ yẹn náà time keeper lòun. ẹni ọ̀nà ló wà láfi fọ́ra wa o ẹnu ọ̀nà ló wà láfi fọ́ra wa báyìí fọ́ra wa tán tí mo bọ́ ta báyìí wọ́n náà ìbẹ̀lẹ̀ ah, yín wà o mo ní ókè aṣọ ọmọ ọgbọ́n tó ṣe time keeper mú ìtò fẹ́ ń bẹ̀ òun náà bá select bọ́ èmi ni màá fún ẹ lápò ara mi o torí lórí burúkú ni sẹ́ríkì táwa kówó délé bẹ́ẹ̀ yóò máa ṣe orí burúkú ni. ìgbà tí wàtẹ́gùn ẹ̀ ṣe tán ó wá máa ṣọ sẹ́ríkì òfin ṣe sàárà mi ìfaṣọ sẹ́ríkì ṣe ìfàlà má rọ́ọ̀pù mi o má ah. rọ́ọ̀pù mi o mi ìsọ ah. yẹn fún ẹ mo ní pé olórí burúkú ẹ ṣe time keeper mo dẹ̀ fẹ́ show gratitude mo dẹ̀ ní kó oh, má ṣọ èmi ni màá sanwó o má rọ́ọ̀pù mi lọ́dọ̀ sẹ́ríkì o má rọ́ọ̀pù mi àṣọ mú mi lásán ah. ó ipò ti rẹ̀ mi ni mi ò straight mọ́ mi ò straight ó ti lu gbogbo ẹ̀ ó ti wọ́. mọ tó ń wọ aṣọ. Ah, àwọn àlejò ń bẹ́ ń pálọ̀ tí wọ́n sì mú sí ti bí wọ́n pé kí wọ́n fẹ́ jẹ mo fi ṣúré lọ sáré bá wọn ṣe ohun tí wọ́n jẹ. ó fẹ́ lọ dálejò ni jókòó sórí bẹ́ẹ̀dì ò lọ anywhere má lọ ò lè lọ anywhere ò lè dìde kúrò nígbà yìí kò wá nu bíbà ah. ṣùgbọ́n o má ṣe anything ah. kò wá nu bí. àkúdùngbò kí mọ́ lọ. ò lọ anywhere. ẹ wo ẹ wo at this junction ẹ jẹ́ àná díẹ̀díẹ̀ o àná díẹ̀díẹ̀ o ẹ̀wò ìjẹ́ tó níjẹta àrẹ̀mú ẹlẹ́nu sípọ̀tù bí ọkọ̀ àjẹpọ̀ asín ní ìfìrí tòmí ṣeré ìfi ń yọnú ta ibẹ̀ sì ní ṣe ṣùṣàṣ ṣùṣàṣ gbígbà pé ó jẹṣu aláta díndín ni ní ìfi mí ṣe yẹ̀yẹ́ èmi sì ní fẹ́ kọ́ ọ̀gá ọ̀gá àgbà náà lọ rè mọ kọ́lá tún olúwa rẹ̀ o. àrẹ̀mú fírí tó ní ṣe ẹ̀. tí fi mí ṣe ẹ̀ta géètì. mo fi tàrẹ̀mú yẹn lẹ̀ tó bá yẹ ti dáàdì máa wọ̀ rẹ̀ tí dáàbí báyìí pé mo for them. lẹ́nu inú more ò máa dùn mo mọ bàbá tí mo ní you be very proud of me inú wọn more máa dùn wíìdí tó lè máa the lẹ́nu tó mú ẹ wá tèmi àbí kí lorúkọ ọ̀gá ẹ̀ ìyẹn ló lè máa so ní ìsìn ò lọ́bì kankan ṣó ti gbọ́ wọn ò dẹ̀ bí ẹ̀dá So lọ ẹni rẹ̀ ṣùgbọ́n mi sọ fún ẹ just sit here everybody will sort themselves okay You can ìbẹ̀rù wa paṣọ ti gbọ́ ẹ eh, má bọ́ta jókòó ṣó ti gbọ́. mo ṣèfù. má wọ̀ rẹ̀. mo ló ṣẹlẹ̀. o tiẹ̀ o bàjẹ́ ìwọ obìnrin mìíràn irú bàjẹ́ ó sì wọnú. ẹ jọ. àjòkó mi báyìí látẹ̀kan ó lọ sí ẹ ó ṣe ń bọ̀ ó tún wá dé òmò yẹn kí sẹ́mọ́tẹ́ kí yẹn ẹ wá ní ẹkú jòkó. ẹ yọ ṣé kí n dọ̀bálẹ̀ fún yín nítorí kò yé mi. Ah. kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ nílé gangan mo fẹ́ mọ̀ torí bọ̀dá mi náà mo pè wọ́n láwọn wà lé eléyìí tó jẹ́ bàbá wọn àbá wọn lé ẹ wèrè kejì tí wọ́n bí ọ̀tẹ̀lé ńkọ́. Ah, ìyẹn ń rejú lọ́wọ́ ni o. Eh ó ń rejú lọ́wọ́. tóbi ń rejú ah. àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀ eléyìí tó ṣe kókó tó jẹ́ pé ó lè da ẹbí wa rú òun gangan ni mo fẹ́ sọ yìí hmm. jọ wéré eléyìí tẹ́ fi ṣe kàǹtìn àbí tó ọmọdọ̀ tó dáná bí mo débí ó ní kí la fẹ́ jẹ kí la fẹ́ mu mo ní ẹ ní tí mo lè jẹ tí mo lè mú lé o àmọ́ mo dẹ̀ mú lísìtì mo kọ́ bá mi ra bíẹ̀ ra màlà kó dẹ̀ ra ẹja panla kó ra ògúnfe àti tinú ẹran eléyìí dẹ̀ lọ láti bíi two hours ó wá gbé omi ìsanwọ́lẹ̀ fún mi ṣé omi ìsanwó yẹn ṣe ojú omi àgbọn àbí kiri. ẹ má bínú ṣóúnjẹ lẹ bá wá síbí ni torí àmúfú bá ṣe wà yẹn ó ń gbádùn lọ́wọ́ ni o wàhálà kò lè gbóúnjẹ wá wàhálà sitin kò lè gbóúnjẹ wá ó bízì. àbẹ́lẹ̀ yóò dé làákà yìí sọ ọgbọ́n nǹkan tí mo sọ ni mo ní mo rán yàrá pé kó lọ rọ́ọ̀jẹ wá látàárọ̀ ó sọ fún mi pé ó so ibi tó bízì yẹn ó ju sẹ́tẹ̀ mi rán lọ. ẹ jọ̀ọ́ kí lè bá wa gangan ẹ má ní mi lára o ẹ bá ní mi lára o. Ah, tí bá dìde tí bá bú ẹ mẹ́yẹ baraka ma yàrá ah, sọ̀rọ̀ yìí sí èrè. kí ló ṣe ẹ ṣe bá lù mí ni ṣe bá lù mí ni. bàbá ah, dìde sí mi kẹ. ṣe bá lù ẹ lè lù mí o. kò sí wàhálà ẹgbẹ́ àbúrò bàbá èèyàn bíi sáìsì bàbá èèyàn ni fi kọ́ fi mí níwọ̀n bàbá yìí. sẹ́yìn kò lè lù mí lórí pé kọ́lẹ́ fẹ́ sọ nìyẹn. òǹkù inú ṣẹlẹ̀ inú fariwo. ah ṣé gbogbo èèyàn tó wà nílé wọn ti fọ́ làákà yìí lọ ni ìwọ gbọ́ o so ti rí mi tẹ́lẹ̀ ni ó kàn wọlé èmi ni òun kú kílẹ̀ wọ́n ṣe ń kíyàn ni kò sí pé kò pọ̀ straight ipe ẹ ẹ ẹ má bínú àbúrò bàbá yẹn bí bàbá yẹn ni mo jẹ. ọkọ ẹ ti ń wáìnì sẹ́ríkì tó jẹ́ bàbá mi chop náà kù ló máa ń jẹ èwo ni prostrate mo ti kí mo ti kí náà kí lẹ tún fẹ́. báwo ló ṣe kó ṣe kí ni ibùsẹ̀ yìí kí tó jẹ́ bàbá àgọ́ àkíndọ́balẹ̀ chop náà kù láwọn á fún un. kí ni máa dọ̀bálẹ̀ kí wọ́n lọ yẹ kó orí ẹ̀ dàrú. Ah, ó lè tún mi ẹ má jà yẹ ẹ má jà yẹ orí ẹ̀ dàrú. ẹ má jà yẹ ó lè tún mi bí pẹ́sẹ́ kóhun dọ̀wálẹ̀. ẹ má jà yẹ. kí ni gbogbo sí ganan. ẹ wo ilé ìta bá wa bèèrè fi jẹ́ ká kọ́kọ́ sọ. ok ọmọ tó lọ oúnjẹ látàárọ̀ àtọ títí ó ti dènà. oúnjẹ má wọrí a máa ra ma wá. oríṣiríṣi mà tẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ ah! kò sí wàhálà àwọn àwọn àwọn àwọn àwọn ta ni. mo fún yín ẹni ọkú aṣọ ọmọ yín o ọmọ bàbá wa o. ẹ tó o bá fún mi kí ló fẹ́ ṣe tóbi kí ló fẹ́ ṣe wọ́n bí tóbi ẹ wọ gbogbo òṣìṣẹ́ yìí àti bàbá yín dánwò ẹ má bàa mi dánwò sọ ni bó ṣe wọ mi èmi gan burú o mo lè ní kán sẹ́ẹ̀tì mi àti ọ̀pọ̀ ojúkọ ọkàn ní gíràn èmi kan jáwé ní kan. sáìsì yìí wà sáìsì ta ni ọlọ́run ọba gbọ́ tí bá mẹ́rin méjèèjì tó bá bí ire ẹ kàn jẹ́ máa ń lẹ́yìn méjèèjì bá jẹ́. àdìgbò bá bẹ̀rẹ̀ bá ní sáìsì yìí wà ẹ̀kẹ́ dúró náà. nǹkan tó bá wọ́n bá wà nìkan ẹ̀rọ torí mi ò mọ̀ pàdé tá a wá ṣe lójijì yìí kí ló ṣe. ó dáa mo ti gbọ́ níta bá wa náà la máa lọ sórí ẹ̀sìn ọ̀rọ̀ ọmọ mi náà la bá wa. ṣáwa ṣì níyà àwọn oníyàmọ́ tipẹ́tipẹ́ sẹ́ríkì ni bàbá wa òun tún níyà wa ìyá ta ni. ẹgbẹ́ náà sọ̀rọ̀ báyìí. irọ́ wọ́n lè máa sọ wọn ò ní làákà yìí ni nígbà tí ẹ sọ pé ẹ̀yin ò níyà mhm. ẹ di ẹ gan kò gbọ́dọ̀ sọ pé òun níyà torí wọ́n bí inú ẹyin ni. ṣé bí ìyá kan ló bí wọ́n pa ẹyin kan tó bí ni àbúrò rẹ̀ yọmọ yìí. ìgbọ́dọ̀ lọ sọ pé ní ìyá ṣe fẹ́ mú wa pa ni. ọ̀rọ̀ wọn ti yé mi ọ̀rọ̀ wọn ti yé mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyá yín ni ìyá yín màmá jẹ no matter what it is and ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mọ́mí yín love yín gan. ẹ wọ àwọn ò love wọn o àwọn ò lọ́ọ̀fù ọ torí ìgbà tí màmá ẹ ti bẹ̀rẹ̀ sí ni máa jókòó sílé máa jókòó sílé á lè máa fi ilé ayé ní wàhálà wọn lè ní wàhálà wọn lè lọ ṣe gbà wọn lè lọ ṣe tẹ́lọ̀ lọ ṣọlá pé sẹ́ríkìdà nìkan máa lọ ẹ máa gbọ́ torí pé sẹ́ríkìdà ń bá ṣọlá pé ọmọ ọ̀dọ́ wa wọn kàn fọ lẹ́nu màmá ẹ̀dá ń complain jìgìgì ó ti lù ó ti ń bú wa ó ti ń ṣe everything sẹ́kítà ni màá lọ ilé yẹ sẹ́ríkì lù pa jáde kúrò lulẹ̀ ń jọ yẹn ni ẹ̀dẹ̀ máa wo fọ́nẹ́sì kí ló dé tó fẹ́ máa complain oúnjẹ pati ni Seriki ẹ mọ oúnjẹ pati ṣe máa ń tóbi. jẹ́rìí kan máa jẹ. everybody everybody. níbi tí oúnjẹ pati máa useless dé táwọn Yorùbá jẹ tán wọn á tún pààkì ẹ̀ lọ́fàájà. ẹ̀yin náà gẹ̀ẹ́tì ẹ̀ ah, ah, ah, àjọjẹ ló láyé náà wọ́n lè ń complain wọ́n lè ń complain Seriki dẹ̀ lé wọn inú èmi dẹ̀ dùn inú mi dùn. ìwọ tó jóbìnrin ló ń sọ̀rọ̀ báyìí. ẹbí oṣù obìnrin o. anyway your mother loves you very much so ọ̀rọ̀ tó wà ń lẹ̀ jẹ́ ká solution sí torí tíyín náà mọ́ mi fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. ibi tó yẹ kémi ti fura ni pé àgbà tí mo ti rí ìyá òyìnbó yìí ẹ̀ tí mo kọ́rọ̀ mọ́ sí i èmi ò ní ìyá o sẹ́ríkì òun ni bàbá mi wọ́n ah, ah, ah. máa ojú rẹ̀. come back here ojú tí mo come back here no no no no no padà síbí. kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń sí nǹkan kan ṣé oúnjẹ tẹ̀sí ẹ̀ kọ́kọ́ dúró dé yìí ná ẹ̀ lè rí ẹ̀rí pé bẹ́ẹ̀ pẹ́ kó tó wọ́ta Eh. ó pẹ́ jáde gan nǹkan tó ṣẹlẹ̀ nílé yẹn kò lè yé yín ẹ jẹ́ wá sàn ọkọ̀ fún yín kọ̀ǹsáìnì mọ̀m sí tani kó padà kó lè padà wá o kó lè padà tó tó bá dé sí wọn máa ní wàhálà wọn máa ní ìwọ máa lọ sí ibà tàbá gbé gbá àmọ́ gbé bàgbà wo àmọ́ gbé kí ló dé ṣe kí ló ṣe kí ni ṣọlá pé ṣe tẹ́nìkan ò ṣe rí ṣé kí n ṣàlàyé fún yín ṣọlá pé ọmọ ọ̀dọ́ wa ni o ó ń fọ́ sẹ́ríkì lẹ́nu Mama, èdè mọ̀ tẹ́ kí mama, èdè gbà pé kádàrá ò ṣe é kọ̀ láì gbà wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa lọ lọ́wọ́ lọ́wọ́ táwọn ń lu ọmọ lọ́mọ tó fẹ́ lù pàṣẹ kí dẹ̀ ní polóyè burúkú ni ẹ̀ ní ṣé wọ́n ni mò ń fọ́ bẹ́ẹ̀ eré tọmọ yẹn dẹ̀ ń ṣe màmí ò lè ṣe o ẹ mọ̀ kágbá ti dé fún màmí ẹ sọ bó ṣe rí ṣàbí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹbí kò fẹ́ kí màmá ẹ padà wá torí tó bá dé sí à máa wọṣọ eléyìí o máa ṣe gbà máa mú gbó máa mọ ọtí o máa bí n gbégbá mi ò mọ gbé so kó má padà mi ò fẹ́ wàhálà o mi máa live soft life mi ẹ̀yin náà rí soft life ṣe rọrùn mi ṣe ah, rí mú mi gold owó sẹ́ríkì làánà torí burúkú ẹ̀ bá dé sí ẹ̀ máa bá a dún owó kó má padà wá mọ́ ẹ̀ wọ́n so ọmọ ọ̀dọ̀ ní wàhánà tá a máa fi lọ. tó yọ tó yọ sí. ẹ wọ ẹ ẹ ti yọ ṣubú báyìí o ẹ fi ọ̀rọ̀ tó yọ sílẹ̀ o torí ẹ̀yin náà ti rí wọ́n ti yọ subsidy kó nu gbèsè ayé àwọn ọmọ yìí ìyẹn wá kọ́ ló bá mi ẹ jọ báwo ni màá ti wá sílé ẹ̀gbọ́n mi omi ìsanwó rẹ̀ oúnjẹ látàárọ̀ àtọ̀tí mi ò so má ṣe dídí kó bíláì ní jẹun. ẹ ẹ wò sá ọ̀rọ̀ oúnjẹ ló kéré jù ok mo promise yín tábà ṣe ń lọ́nsìn má gbé yín yà sí restaurant ẹ máa jẹ the best of Amala? tẹ̀fẹ́ yẹn máa tún fún yín lówó sí i bọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ nìkan ká kọ́ wá solution sí. ẹ ẹ jẹ́ ká ní agreement lórí olóúnjẹ dínà ẹ àmàlà mélòó lè fẹ́ ra tínú ẹran ni àbí ẹja so àti pé owó tẹ́lẹ̀ fẹ́ fún mi ẹja kọ́kọ́ ní agreement kájọ dialogue báyìí. gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ni mo máa ṣe fún yín báwo ni ọ̀rẹ́ mi ṣe máa padà wọnú ilé yìí. báwo lè mi ṣe fẹ́ jẹun ní olóúnjẹ. ẹ̀yin kò yẹ fi mí rẹ́rìn-ín. ó máa fọ́ nìyí ọ̀rọ̀ burúkú pẹ̀lú ohun ẹ̀rín mà ní kọ́tẹ́ ń ṣe yìí ẹ̀rù má bà mí gan. a ti ètò pé pati lè rẹ́rìn-ín sí i. ọlọ ltl kálẹ̀ rù ní bá nínú nǹkan tẹ́ ẹ sọ yẹn ah, ah. bọ̀ ká ṣàmà dúpẹ́ pé lẹ́yìn sí ààrẹ ti ń balẹ̀ àti èdè rẹ́rìn ṣé bá àlọ́ ìjáde ń sìn ah. ló wá ṣe fún yẹn. o ṣàmà bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ṣòye bó ṣe wà yìí àbúrò tán fi ń sọ̀rọ̀ àbúrò ni àbúrò tí fi ń ṣe àdúrà láti sọ̀rọ̀ àbúrò ni ah sí ẹ̀gbọ́n kọjá tàbúrò àfi ti bàbá mi. sista mi ah mo ti ní ká yé dúpẹ́ mọ́ ah nǹkan tí mo ṣe yìí ẹ̀tọ́ mi ni ọmọ tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa mi ni so ẹ̀tọ́ mi ni mò ń ṣe lórí ẹ̀ mi ah ẹ dẹ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kí ló dé. tí kò bá tẹ̀ wá ṣe ta ni kò ṣe fún. àbí àyíntàdé ń sọ̀rọ̀ ẹ̀ àbúrò ẹ̀ ni. àbí náà. ṣùgbọ́n àlà rẹ̀ ń jáde ẹ̀ sì gbogbo tẹ́ sọ fún wa ń lé ogun tẹ́ gbé kalẹ̀ kalẹ̀ rẹ̀ ń jáde. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ara ẹ̀ ti ń balẹ̀. ìtò ṣe yìí gbogbo èèyàn kọ́ ló mọ̀ gbogbo èèyàn kọ́ ló lè ṣe bẹ́ẹ̀ fún ẹbí tó ẹ jẹ́ ń dúpẹ́ ẹ jẹ́ ń dúpẹ́ o ṣé o o ṣé o <laughs> ah, àbúrò bíi bàbá àbúrò bíi ọkọ ni o. <laughs> sista mi ẹ wò ẹ jẹ́ kí mi tètè máa lọ sí because mo ìfẹ́ dé site mi so nǹkan tó bá dẹ̀ kù a máa sọ yòókù lórí fóònù. Ah, ó dáa ṣé wáyé bó ṣe ń lọ yìí o ò ní rí dààmú o o ò ní rí wàhálà o wà á máa lọ́rùn wà á máa bọ̀rẹ̀ ní ọlọ́mọ máa máa gbọ́wọ́ ẹ sókè o. àmín èmi tí mo wá tẹ̀lé wa pé ìṣàdúrà fún mi. ẹyin méjèèjì náà ni mo mi ó dá o fọlọ́hún sí i o. mo dọ́dọ̀ mo ti rò mo dọ́dọ̀ mo ti rò orí jẹ́ kí n dàbí lágbájá ṣọmọ ojú lágbájá rí náà ẹ̀dá jẹ́ kí n dàbí tán mẹ́rin ṣé ọmọ mi ojú rẹ̀ gbà o ṣé wọ́n wọ́n ní pé ọlọ́run ó yẹ bó dẹ̀ ṣe ń bí jẹ́ wọlé tó bá mọ̀ pé kò sẹ́yìn ọ̀nùlé. ẹ bóyá kẹfù mú níwọ̀n sílé àṣẹ mo fẹ́ máa parọ́ ni hmm. bọ̀dá mi ti jáde látàárọ̀. Hmm. ìwà àti bọ̀dá ẹ fẹ́ rí wèrè ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ rí wèrè ẹ dẹ̀ máa rí wèrè gbọ́wọ́ jẹ́ kí n wọlé. apá ò sí lé. ẹ mú ti gbọ́ ṣebí ilé ọkọ mi ní sílẹ̀kùn jẹ́ n wọlé. èwo ni ilé ọkọ yín ṣáà ti kó ṣu wá ni àbẹ̀wò ni wèrè gan mo ní yóò sí ilé ẹ̀dẹ̀ ẹ̀rọ ẹ̀dẹ̀ wà ní ẹ̀fẹ́ wọlé báyìí. ọ̀yá mo wálé ọ̀yá mo wálé tó lágídí bí kọ̀kọ́gún orí ń ta ọ ni ìríkùrí wèrè àbẹ̀bí tó fẹ́ fojú ara rí ló ti ń rí èyí ń sọ́mọ́ látẹ̀kẹ́ pé mi ò sí ilé obìnrin sí ní gbóbi ajá ìwọ ló gbalẹ̀ fún mi ni. apá èmi mà ni. ìwọ ni ta ni ta ni ọ ìwọ náà yà sínú one thousand sóyè rẹ pé sá tí má fi gbà tí mo fi ìsáàtì sim kàṣí ọlọ́pàá orí ọmọ ìjà fún nẹ́tíwọ̀kì. abẹ́lẹ̀ burúkú ni ẹ abẹ́lẹ̀ burúkú ni ẹ. ẹ̀yin fáìn jù gbogbo lẹ́yìn. ẹ bá gbádùn mi gbá ẹ ṣí. ní sùúrù ní sùúrù èmi nìkan mo mọ̀ pé ọ̀gbádùn ẹni tí ń tẹ̀lé ọlọ́run sórí bẹ́ẹ̀dì ló lè sọ status yẹ eléyìí nítorí ìjọba fẹ́ máa bọ́ jẹ ó lè ní ọ nítorí tí ń jẹ láti jẹ ọjọ́ ṣé kò èso ọ̀nì ọ̀fọkànsílẹ́bù bó ti wà ọ̀fọkànsílẹ́bù àwọn ọmọ ọlọ it's over between me read my lips wo read to me read it ọ̀sìnwó ènìyàn. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ tiẹ̀ jẹ́ kó mọ̀ kí jésù tó dé òrìṣà kan làwọn kan ń sìn nígbà tí jésù dé dé gbogbo àwọn òrìṣà kórìṣà wọn ṣe kí ni. wọ́n tẹnu lọ sẹ́ńpẹ́ ni. ẹnu pẹlẹbẹ gbẹnu ẹ sọ̀rọ̀ jáde. wo ẹ̀gbọ́n ẹ mo bá lẹ́jọ́ apá. apá kí ló ń pè Ngọzi Ngọzi ń wozu ni tí bá tí rẹ tí bá tí rẹ jákòrò ìlú ọpẹ́ o jákòrò ìlú ọpẹ́ o ọ̀ya kò sí wẹ̀rẹ̀ tọ́ba kọ bọ́tà ó yà mọ̀ lọ. ṣó tẹ rí nǹkan tó ṣe báyìí wà lọ́ọ̀yà ní bọ́tà nu ilé yìí wà já padà sínú ilé ah. six round la máa ṣe kó já lọ. ní sùúrù madam tó ti ní tọ́ fẹ́ dálẹ̀ tẹ̀kọ́ tẹ́lẹ̀ mo fẹ́ wà tàkùn wa gbatẹ́gùn in prison ọ̀fẹ́ ní atẹ́gùn gbàbí ìyá ti fẹ́ lọ dé mi mọ́lẹ̀ ọ̀fẹ́ kí n pààyà yín mọ́jú ọ̀rọ̀ ọ̀fẹ́ kí n pa. ó dà pa mí pa mí já lọ ní kọ́kọ́ eh. rí burúkú wọn lọ. tó bá dé second street àwọn onítọ́yìn báyìí kù bá ń pò wọn kó wọn bá ń fa òkú ọmọbìnrin kó lábẹ́ mi màá sá apani tàbí kó o dó síbí kọ́ ọmọ gbọ́ tó nù. àṣírí ẹ̀gbọ́n ti dáyé lọ. nǹkan fẹ́ fi ti ara rẹ̀ gbọ́ nù dúró síbi kọ́ ọmọ gbọ́ tó ti rí. ìwọ máa ń wọ̀ mo jẹ́ ìrìn ẹ̀gbọ́n mi kò ní sú ẹ kò ní rẹ̀ ẹ́ ẹni tó bá ní kó sùn ayé ẹ máa bàjẹ́ ni. ayé tí ẹ kọ́ ló máa bàjẹ́ ayé ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ní orí ayé ẹ òní ẹ̀kọ́ lọ́wọ́ orí kankan ṣe. ó ṣe kò tí tásìkò ní àsìkò ní gbogbo nǹkan wá tó ti rí ilé ọkọ lọ́wọ́ orí tiẹ̀ ti ta ẹgbẹ́ ti gbọ́ ọmọ ẹ lọ́wọ́ ẹ o mánéjì ló wá sunkún lójoojúmọ́ ló ń bẹ̀bẹ̀ olóṣì ìwọ náà wábi tó máa sunkún sí. o ò ní pé pupa yàtọ̀ sí pupa ni o ò rí ìtò àánú bó ṣe fresh ní tiẹ̀ ti ṣe lọ. tó kò fẹ́ ja fún ẹ. o a máa nára wá pa gbẹgẹ ìdí tó pé ìyàwó ẹ̀gbọ́n mi máa bá tiẹ̀ jẹ́ níbo ló ti wá ọ̀dà àgbà pọ́nra ẹ̀ lẹ́kọ̀ọ́ o ṣe dúró bọ̀dá mi máa bá yín báyé lé ìjà ẹ bọ́lá tí má ráwọn olórí burúkú tẹ máa kó wà gan náà ẹ kàn jẹ́ káwọn wèrè wá máa balance mi bíbà èmi ò ráyè ṣe o. lẹ́sùn mi dàrẹ́ ah, sọ́sì lọ. ó ti kọ́ ní burúkú lọ. ẹ̀sọ́ wọn kankan bẹ̀rẹ̀ wà sórí káàsì. kí ló ṣẹlẹ̀ jọ ah, down down down down. dápò màmá jásí kòtò yìí. ọmọ wo. o rí ọmọ tó ń taṣọ yẹn ni. ọmọ tó ń taṣọ tó ń ta eh. àwàkùbẹ lòun ò lọ fẹ́ fi jásí kòtò dàpọ̀. ẹ̀kùn tó ń ṣe náà ó náà ó mọ ọmọ tó ń kú fún ẹ náà ó ọmọ tó ń kún fún ẹ tó fẹ́ fẹ́ tó fẹ́ la ẹ èyí tí mo mọ̀ last gan ó fàìdí ọmọ ẹ lọ wetin you see for this girl body now wey you dey say ṣé mi ò rí ni. kí ló sọ yìí wọ́n mọ̀ yẹn now babe set. set. wọ́n sọ pé ọmọ tó ń takò babe ah, nǹkan tó ń hun èmi ni àwọn tó hun mi yàtọ̀. dapò i don hear you abeg make ká máa lọ sí down you know say we dey go meeting I'm a late o. ọ̀rọ̀ ti meeting yẹn ló ń tún rí sọ ó mọ kó tó ṣẹlẹ̀ jẹ́ ká ètè máa lọ sí meeting down lọ so tá a bá kúrò meeting yẹn a máa gba ọ̀nà bí so that a máa lè ro ọmọ yẹn ẹ kò ṣáà fi ṣe lọ́rọ̀ ọmọ ẹ ni. ó ọmọ ẹ make sense. èwo ló make sense tí mo rí àbí tí mi ò rí tó ń ta aṣọ tó ń ta àkùgbé ló make sense. this babe fine make i no lie. báwọn ọmọ tó ń kú fún ẹ. mo yọ mo yọ máa gbà mí máa gbà mí lọ́wọ́ sẹ́ríkì sẹ́ríkì máa kọ̀ kó máa jẹ́ irú ọmọ mi. Hmm. abasi dẹ̀ ó fi ọwọ́ ọlá àti agbára ó dẹ̀ fi ń chance mi ó dẹ̀ fi ń gbá mi lójú. tún mi ṣe mo ti sọ fún ẹ bó ní kò fọkàn balẹ̀ ah. Mr. Lamidi ní kò fi ọkàn ẹ balẹ̀ ó máa ráwọn ọmọ ẹ it's just a matter of time ah, but eh, gbà tí wọn náà mọ orí ọ̀tí sẹ́ríkì jẹ kí ló dé tó fa àwọn ọmọ ẹ lẹ́tì then yes ó máa ń sọ ọ̀rọ̀ kan fún mi wá nítorí àwọn ọmọ ẹni o nítorí àwọn ọmọ ẹni o kí ni nǹkan tó wà nídìí nítorí àwọn ọmọ ẹ tó máa ń sọ gbogbo ẹ mo fẹ́ mọ̀. Ah. lóyọ̀ torí àwọn ọmọ mi náà ni ìwọ náà mọ̀ pé mo máa ń ṣiṣẹ́ tí bá dẹ̀ ti ń faṣẹ́ mi ì ráyè dèèyàn kankan kò decide nígbà kan pé ah, báwọn ọmọ ìṣe ń ṣe yìí kí n jókòó tì wọ́n kí n tiẹ̀ farabalẹ̀ tọ̀ wọ́n sọ́nà. So bí ọjọ́ mélòó kan tí mo fi wà lé mo yọ mo yọ àṣìṣe làwọn ọmọ mi máa ń kiri àwọn méjèèjì ládùúrú owó tèmi àti bàbá wọn kọ́ńtró sẹ́ríkì dẹ̀ gbà lójú ayé ẹ̀ àwọn ọmọ mi ń kiri wàhálà tí mo bá fà nìyẹn mo dẹ̀ pé mo dẹ̀ bí. sẹ́ríkì ìyàwó sẹ́ríkì. kí ló ń ṣẹlẹ̀ gangan náà. tí mo fi jọkùnrin. kí ló ń ṣẹlẹ̀ gangan kí lè tí mi ń gbọ́ ládùúgbò yìí. kí ló ń ṣẹlẹ̀ sọ tó bá fẹ́ sọ jèrè ẹ́ etí ẹ̀kún etí ẹ̀kún ló ń pariwo etí ẹ̀ tó kún yẹn tó o bá ṣọ́ra ó sì máa blọ́ọ̀gù tó bá blọ́ọ̀gù gan ó sì máa sàn dànù òdìríbi tì lọ mọ́. kí ló dé tó ń mú àwọn ọmọ mi kọ́ lọ máa kiri. táwọn ọmọ wa ń kiri àbí táwọn ọmọ tiẹ̀ ń kiri kò yé mi gangan jọ ṣé wọn nìkan ló bá àwọn ọmọ yẹn ni ṣe bẹ́mi àti ẹ̀ lájọ bí wọn ṣé mi lè gbéṣẹ́ fáwọn ọmọ ọmọ ni òkè bí tàn yẹn ṣe bẹ̀rẹ̀ rèé mo kàn pa ọmọ yẹn ni mo bí wọn pa ẹ̀yin ọmọ tẹ́kàn ń jókòó tẹ́kàn ń jókòó tẹ́ rí nǹkan kan ṣe kí lẹ fẹ́ràn láti máa ṣe gèrè wọn láwọn fẹ́ràn láti máa jẹ gbòòrò káwọn kàn máa mú gbòòrò lọ káwọn máa wọlé káwọn dẹ̀ máa padà ó dà tó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà yẹn o ẹ máa káṣọ dání sínú búùtù ẹ̀yin ẹ̀kọ́ máa distribute aṣọ kẹ́ máa gbowó wálé kẹ́ máa fi pa ọ̀nà àbí kẹ́ máa fi pẹ̀sẹ̀ dà kẹ́ dà kẹ́ máa fi ṣe exercise káàkiri ìgboro wọ́n dẹ̀ gbọ́ sí mi lẹ́nu wọ́n dẹ̀ ń lọ wọ́n dẹ̀ ń bọ̀ wọ́n dẹ̀ ń tajà yẹn fún mi. sẹ́ríkì. láì ṣe pé kò sówó lẹ̀ àwọn ọmọ lọ wọ́n ń bọ̀ wọ́n wúlọ̀ wúbọ̀ wúlọ̀ wúbọ̀ wọ́n kiri hmm. àwọn ọmọ kiri odindi ọmọ sẹ́ríkì ń kiri. ó kàn fi àwọn ọmọ mi ń kiri ó sọ́dọ̀rin ó sọ́dọ̀rin ó sì máa wá bá kọ̀ fún gbogbo ẹ̀ tán máa bẹ́ gbé yẹn àwọn ọmọ mi ń kiri ọ̀ àwọn ọmọ mi ń kiri èé kúkú máa fi kọrin náà ṣé wọn lè kiri ni àbí mo tiẹ̀ gbúdọ̀ ọ̀rọ̀ wọn ṣẹ́ gan kó sọ pé àwọn ò jẹ́ ta ló bí fọ́fadà yálà yàyà wọn ẹ̀ jọ ẹ̀ hm, icon. right here beside be i stand by in front of you boss. jọ jọ jọ rápà jọ rápà ìgbà tí mo rán tí mo rán wèrè ẹ̀yìn òkè mẹ́sìn ẹni iṣẹ́ tó kọ̀ tí ò jẹ́ kí ni mo ṣe fún ẹ yọ two inches kúrò ní left leg ẹ sá torí ẹ lẹsẹ ò ṣe balance mọ. mo gé ni mo gé ló ń jẹ bẹ́ẹ̀ o. ó ti yé mo sọdẹ lẹ́sẹ̀ kan mo gé wèrè lẹ́sẹ̀ dànù ni ọ̀dà ìgbà tí mo tún wá fagídí ti bàbá àdá mo gbá àwọn iṣẹ́ kan tó lóun ò jíṣẹ́ mi kí ni mo ṣe fún yẹn. ẹsẹ̀ ni ẹ. reason tó ju ẹ ò fi pé méjì mọ́ nìyẹn. ẹ mo yọ ojú ẹ mo yọ ojú ẹ ọkàn tó máa ń dì yẹn kò yẹ pé ń dì dì èmi mo yọ lójú náà ọ̀dà bọ́ yẹ já ọmọ mi tó yẹn tí máa sọ ọmọ ọgbẹ́ ṣe nǹkan báyìí tó bá kọ̀ tó bá láwọn ò ṣe mo lè gé tí wọn tàbí kí n yọ wọn lójú. no you can't. ó dà mo ti gbọ́. no you can't. kò sí wàhálà ẹni tí máa ṣe ni mo ti ṣe yẹn ọlọ́pàá kankan ò dẹ̀ lè yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò ó ti yé yù àjọ ń jáde ń sìn ni o ti gbọ́. ok baby. Oh. ok sir. ló fi náà ju ẹ. kí ni. mo ṣe mistake lónìí fẹ́ sọ pé sà. olókè bèbí. o ò lè rọra má má para ẹ má para ẹ náà má para ẹ ọmọọṣẹ ò fẹ́ korí ẹ bọgbó tó bá ń wá nǹkan ó kò sọ ókè díà ókè bébì tó bá sọ ókè lọ ṣó máa pa ni ẹ ó láṣìṣe ni ó ti sọ fún ẹ náà. ìwọ náà lọ múra òjò lọ. ẹ ẹ jọ lọ anywhere ẹ jọ lọ anywhere. àjọ lọ. ẹ jọ lọ anywhere ókè bèbí ókè bèbí. kò sí wàhálà lórí ìtọrọ àwọn ọmọ ẹbí ẹ ṣe máa lọ nìyẹn bí máa wà nìyẹn kò sí nǹkan tó lè. a má ṣe bí kiri o. wọn bá bí ẹdà kò stop kiri ọ ẹyà yà lọ. let's go. ọ̀gá mi. let's go. ọmọ tó ní o lè lọ ẹ bá mi sálẹ̀ o tí máa wá sókè máa gé àyà ẹ̀ kan o. ọwọ́ ìtì máa lò seriously Seriki is bad. bùbá mo wọ̀ ni ẹ̀rí pàṣọ ni mo wọ̀ ni. Tóyọ̀sí ilé yóò ń ṣaṣọ. Tóyọ̀sí irú ìmúra wo leléyìí nítorí ọlọ́run láì ṣọmọ onínà bí. ẹ dá padà ẹ dá padà ẹ dá padà kí ló ṣẹlẹ̀ náà ẹ jọ ṣáṣọ tí mo ń wọ̀ yìí ṣé mo ṣe ń wọ̀ ọ́nù lé ni. Eh? ṣé mo ṣe ń wọ ọnu léṣe ṣe ń rí lára mi. irọ́ mi ò rí rí lára ẹ rí o. ẹ rí lára mi rí. mi rí rí. ó dáa mo ti gbọ́ ẹ lè rí lára mi ah, gbogbo ìgbà tó yẹ kẹ́ rí lára mi ẹ máa lọ ṣọ́ọ̀bù láàárọ̀ báyìí ẹ máa dé lálẹ́ kẹ́ tó dé lálẹ́ àwọn ọmọ gan a ti sùn láti di sunday báyìí báyìí tí ẹ kẹ́ jókòó sílé ẹ máa lọ pátí kiri ni gbogbo pátí tó pè yín sí ìtọ́ pè yín sí ẹ máa tẹ̀lé sérí kìkìrì ìtẹ́yìn náà dá lọ náà wà ń bẹ̀ tábà tó a rí pátí lọ àpọ́n sí ṣọ́ọ̀bù ṣe yín ni ẹ máa wọ́ọ̀rẹ̀ kiri ni ẹ máa dì káká dì kúkù so nǹkan tí ò jẹ́ kẹ́ rí lára Tóyọ̀sí Tóyọ̀sí irọ́ eh, ó lè máa wúrú àwọn aṣọ báyìí kò dáa. Stop playing stop playing tí màá wọ̀ kí ni kí n wọ̀ kí màá wọ̀ àkísà ṣé kí màá wọ̀ eléyìí ò kí n ṣe aṣọ kò kí n ṣe aṣọ ẹ wo ẹ má ní mi lára ẹ má ní mi lára torí ìsìn dáàdì lọ ṣọ́ọ̀bù tí wọ́n láyé ti pọ̀ jù ẹ má ní mi lára. ẹ ah. gbà mí kí ló ṣẹlẹ̀ nílé gbogbo mo wà á ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí. ṣé kìí ṣọmọ ọ̀dọ̀ tí mo kó gbà yìí. kí ló ń ṣẹlẹ̀ báyìí. kò yé mi mọ́ ni. Ṣọlápé Ṣọlápé Ṣọlápé òun ni o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ à èmi wọlé ẹ̀ ń wọ́pà eléyìí náà tún jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ gan-an lọ́gùn kí ló ṣẹlẹ̀. kí ló kó sí. lọ sí mọ̀. mo jáde ni. por jáde. ẹnu. báyìí ipò náà yẹn wò yí yé ẹ gbà mí ẹ gbà mí Tóyọ̀sí. kí ni. kì í ṣọmọ ọ̀dọ̀ tí mo fowó gbà sínú ilé ìlú. ọmọ ọ̀dọ̀ ní ṣé kó rìn wo wò ni. aṣọ tó wọ jáde rè. sí kí ló ṣẹlẹ̀ lẹ́nìí ẹ jọ ṣé kọ́mọ lọ́mọ máa jáde ni ẹni tó bá ṣiṣẹ́ déédéé máa lásìkò gbádùn ó lọ gbádùn ni o ẹ filẹ̀ ẹ filẹ̀. ṣọlá pé bó ṣe múra rèé. Ah. ọmọ ìkíni fẹ́ mi lọ́kọ. wàá màá mi fọkọ yín. o ò fọkọ mi ṣọlá pé. ah ah ah ah ah alábàjọ tó pè ní bébì ọ̀la mo ṣe mistake ni. ẹ jọ ṣé kò lè fẹ́ sẹ́ríkì ni ṣé kò lè fẹ́ sẹ́ríkì ni ẹ lọ látàárọ̀ ẹ dé lálẹ́ ẹ jọ ṣé kí sẹ́ríkì má bùtà ni kó má bùtà ẹ wo oúnjẹ patí ni sẹ́ríkì o ẹnìkan báyìí ò lè jẹ tán kò lè jẹ tán so ẹ gbójú ń bẹ̀. ọ̀dà ṣọlá pé ọ̀rọ̀ méjì ni o lè rọra wọlé lóníwọ́rọ́wọ́ àtẹ̀ tó fúyẹ́ àtẹ̀ tó wúwo àtẹ̀ tó kó wá àtẹ̀ tó jogún àtẹ̀ tí mo fowó ara mi rà fún ẹ mo yọ̀ǹda kó kó gbogbo ẹrù ẹ pátá àìkú kan lóníwọ́rọ́wọ́ ni ẹ o tàbí kó kó gbogbo èrò yìí pẹ̀lú ìgbájú ìgbámú eyín kùkù kóńdó bàtà ètò bá fẹ́ nu méjèèjì ni kò mọ́ ń sàn. ó dà kò lè lọ ẹ ṣe máa ní kọ́mọlọ́mọ máa lọ ah, ẹni kò máa lọ sí i kí lọ́mọlọ́mọ sì jẹ́ ẹni kò máa lọ òun lè dìgá kálẹ̀ ti kúkù tẹ kó góòdù sọ́run ká kó gbogbo ẹ̀ ṣóun ti ja ayé ni ẹ fọmọlọmọ ọlẹ o ẹ fi ilẹ̀ yín kọ́lẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ ń sanwó fún un sẹ́rí kankan ló ń fọ́ kò ń ṣàyìn ló ń fọ́ ẹ fi ilẹ̀ o ó dà ìwọ wọlé lọ. ìwé ìwọ bá fún mi. bàbá mi kẹ́lẹ́ fún mi wá kẹ́lẹ́ kẹ́lẹ́ fún mi. àwọn ọmọ ìdílé síwì ni tó ti yá wẹrẹ ni ẹ nínú ilé mi nínú ilé mi ó bá mi fọ́ kọ́ náà ah, kí ló dé náà èmi dé ẹ̀ ṣe screening òun náà dé ẹ̀ ṣe screening ṣé fẹ́ pa wá ni ṣé fẹ́ pa wá ni ẹni jẹ́ mẹ́ta ìdá ẹ̀ ti lọ ṣọ́ọ̀bù ẹ̀ kàn fóònù ẹ̀mí ẹ̀ kàn fóònù ẹ̀mí bóyá kí wọ́n máa lọ ṣọ́ọ̀bù yìí ẹ bá ní wá lára o ẹ bá ní wá lára o títí ẹni bá wà mí báyìí kí ní wá lára ẹ bá ní wá lára pé àwọn òkò oúnjẹ rárá àkó oúnjẹ nǹkan tá ẹ ṣe láàárọ̀ ẹ ṣe láàárọ̀ ẹ kàn máa ṣe lálẹ́ ẹ bá ní wá lára mo sọ fún yín o màá mẹ́ máa wojú ẹ o màá wojú ẹ bá ní wá lára ìbẹ́ lè ṣe láàrin wa ṣe wọ́n ẹ ẹ o ayọ̀ lọ́ba Sẹ́ríkì ń lọ gbà ẹ anybody má rí sí mi lára o anybody tẹ̀ má rí sí mi nínú ilé rárá ọ̀sùn òye ni mo òye mi o àtìgbà tó ti jókòó sílé tẹ̀ tí lọ ṣọ́ọ̀pù yẹn òun ni má ṣe báyìí aṣọ tó wọ̀ yóò dáa má fagbó má mu sìgá má ṣe kí ẹ jọ mọ́mì ẹ máa lọ ṣọ́ọ̀pù yín ẹ fi wálẹ̀ ẹ fi wá ọbíríǹgì wa yìí wà òkè àrẹwà òkè pẹ̀lú ẹ fi wálẹ̀ ẹ jọ ẹ má try láti change wa ẹ jọ mọ́mì ẹ jọ. tóbi lọ bá tóbi lọ bá àìmájókòó sílé mi pẹ̀lú wọn wàhálà yín ni mo ń bá káàkiri torí tiyín náà ni tóbi lọ́ba lóòótọ́ owó wà nílẹ̀ àmọ́ tá a bá ṣiṣẹ́ fún owó tó wà nílẹ̀ kí lowó tó wà nílẹ̀ máa dáa tóbi tóbi lóòótọ́ ó dá nígbà tí mo wá rí i wípé ah, ó kù díẹ̀ káàtó lára àwọ àti sísá ẹ ni mo ṣe kúkú fi mánéjà in charge business mi pé kémi náà wá jókòó sílé tí ìyẹn kí n lè mójútó yín bó ṣe yẹ àti bó ṣe tọ́ tóbi. mọ́mí ó ti léètò gbogbo tí ẹ̀ sọ ó ti léètì gan ẹ̀ ti para sí business kẹ lọ fèsì ẹ̀ jàgírí jàgan òun ni sẹ́ríkì fi tọ́ àwa òun náà ní Seriki ṣe tó fi lówó so kí lẹ wá ń bá mi sọ pé kinní kan èmi ò wà interested mọ́ mi ò ẹ ṣàkọ́ra fi live wa lè ká máa live ẹ fèmí àtàbúrò mi ẹ ká máa gbádùn live wa lọ báyìí ẹ padà ẹ lọ face business àti wà òkè pẹ̀lú ẹ ṣe ti gbọ́ mọ́ mi. ilé jàgídíjàgò pé jàgídíjàgò bàbá yìí ṣe ó fi lówó lọ́wọ́ lóòótọ́ àmọ́ kò pé bàbá òye ń sọ̀rọ̀ báyìí ṣó o mọ̀ wípé illiteracy ń disturb bàbá yẹn ni bàbá yẹn tó yẹ pé mo kàn manage. àwọn ìyá aláìyá ẹ̀ ò lè mú manage àwọn ọkùnrin máa kọ́kọ́ sọ bébì wọ́n wọlé báyìí. What are you doing here? Sọ́run nígbà tí mo ti ní ẹ kúrò nílé yìí, ìsà ìlọ́lọ́ dúró sí. Mọ́mí tó yọ̀, mọ́mí tó yọ̀, kí ni ìṣòro ẹ pẹ̀lú ọmọdé? Kí ni kò jẹ́ ìṣòro? kí kò ní dá ìṣòro mi wọ́n kí burúkú yìí wọ́n eléyìí wọ́n bá ṣe rí wọ́n bá ṣe mú lọ nínú nínú ní ọkọ mi nínú ilé mi tún fẹ́ gbalẹ́ bọ̀ mi lọ́wọ́ yìí. múra èyí ó ń bí ẹnu ó ti rújú lójú ẹ ó dẹ̀ ti dúdú lójú ẹ kò clean clean sí ẹ lójúmọ́ àbí ó ti yẹ ó tí mò ń tó ń ṣẹlẹ̀ dáadáa ni bóyá tí bá tanná sí fún ẹ wàá ríran orin tó ń ṣẹlẹ̀ jẹ́ kí n kọ́kọ́ fi àwọn nǹkan kan yẹn for the first last time kí ni òyìnbó yẹn náà. ẹni àwọn bàbá mi lo bá ṣe wù yẹn bó bá ṣe wù yín bàbá mi ṣe rí. for the first last and the end time bóyá ń wòye bàbá yín ń fọmọdé lẹ́nu ìyàwó bàbá yín tó ti wá rí inú kí wọ́n ṣe kí ni kò kúrò lè fún àbí kò ń dúró àrùn kan tó lóun ò lè lọ o lè lọ mi ọgán o ó ti gbé ẹ̀ kí wọ́n pè wá ó ti gbóṣù káwá sí bíbá ẹ̀ ló fẹ́ jókòó pa ni ó ti yẹ ń sìn ó ti gẹ̀. nígbà tí bàbá yóò sì kí. tún sọ rẹpìtì ẹ rẹpìtì ẹ mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ dáadáa kí ló tún sìn. ìgbà tí tí bàbá yóò tí bàbá yóò ṣe kí ni. ẹ ọ ní lọ́dẹ̀ nígbà tó ṣe pé èmi ṣe kí ni sórí ẹ̀ pé icon icon come over. I swear to God, I'm 100% percent standing by Mohammed. O ṣe wo oníwùwù yìí dáadáa àti ọmọ tó wà ṣẹ̀ṣẹ̀ lẹ́ńgà yìí gbọ́ yàtọ̀ síra wọn. Ẹ̀yọ́. Ìwádìí oníwùwù yìí, ilé ètò kéré nínú ẹ̀rọ àdélé tí mo rà tọ́ ẹrù ẹ̀ fi di nǹkan tó wúwo yẹn wọ́n kàn máa wọ̀ ọ́nú lẹ́sìn màá dẹ̀ ṣe kíni á kó tẹ́lẹ̀ ọ̀ṣun ló lọ. ẹ ẹ ẹ ẹ mo pàṣẹ mo fẹ́ yí àṣẹ mi padà mo ní kọ́ mọ súnmọ́ mi ó dọ́mọ padà. báwo ó oh, ó yá ojúde bàbá mi rèé o má cross rèé o tí má pọ́nmọ yẹn ń sìn tó bá tún dá tí ìyá ò bá forí kó kàn lọ kó gbà bẹ̀ kú kó lọ́ màlè ní o bẹ́ẹ̀bì ló bá mi. I trust your ọ̀gá mi. Mama madam madam ọ̀gá ló rọ̀ fún iṣẹ́ ìjọba farabalẹ̀ o. Bóyá jẹ́ ẹ̀ òbí mi yóò bọ̀ ń tiẹ̀ òye iphone. ọ̀gá mi i'm right here behind you eh, beside you right in front of your gami. mi. ajá yẹn ti ń pẹ́ jù ìwọ ni olè ń sìn òun gbogbo wèrè ẹrù ẹjọ wọn jáde papọ̀. ẹ̀sà ẹ̀sà problem kékeré kan wà problem kékeré kan wà ó ní back pain kan tí madam ní tó yẹ pé ó likely kó jẹ́ kàyà máa taná gbé síbẹ̀ torí ara rọ̀ náà máa lò mí ìmọ̀ bí tó lè gbé pink bag yẹn ó dẹ̀ ṣe kókó tó kúrò nílé oh, kan tó kúrò yẹ kó gbé pink bag yẹn kúrò. mo máa wọrí sẹ́ kò bá lo kàyà máa rò kò irú èmi torí ẹ̀kọ́ tó máa ṣe é sìn rè uh-huh. wà á kọ́kọ́ mú un màá kọ́kọ́ dùn owó òun síta mi lọ sí ìnà tó bá ti wá wọ̀ ta lọ wàá ṣe máa máa rẹ̀ rẹ̀ wàá máa ju ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan á dẹ̀ máa lọ pa. ẹ ọ́ ẹ ẹ máa lọ èmi èmi ò lẹ́yìn máa lọ èmi èmi ò lẹ́yìn wíyà ṣùgbọ́n kí n tó kún fàánù méjì kúrò nínú lẹ́yìn gbogbo owó mi tó jẹ́ mi pátá ni mo máa gbà lọ́wọ́ ẹ̀ láyé. ọjọ́ mi farabalẹ̀ jẹ́ kí n gbé yín. nítorí nítorí nítorí. wọ́n lè tó yọ. Can you repeat yourself? mo ní gbogbo owó mi tó jẹ́ mi pátá onígbèsè gbogbo ẹni wọ́n máa gbà láti kọ́ bọ̀ mo ní kó sílẹ̀ lọ́wọ́ ẹ̀ tó tó jọ ìgbà tí máa fẹ́ yàrá yàrá la kú yàrá yá ẹ̀ ṣe ìyá ẹ̀ lówó lọ́wọ́ àbí ìyá ẹ̀ lówó dé nígbà ó tà owó mi tó ń gbà tó ń re náà ló sọ di nǹkan tó ń padà yá rẹ ọgbọ́n ọ̀dẹ̀ lè ní èèyàn sọ díìkì bẹ́ẹ̀ni ìjẹ̀wà yẹn tí mò ń yáwó yẹn padà lọ́wọ́ ẹ̀ mò ń gbowó mi ni o ibi tó owó ti bá wa owó ti bá bẹ̀ lọ padà olówó ti gbowó. ẹ̀wọ̀n màdàmẹ́tẹ̀ farabalẹ̀ ọ̀gá sọ̀dí ìtùnú ọ̀rọ̀ mi o ọ̀gá sọ̀rí. ó yá ọ̀gá. mú bèbù. màdàmá má sọ fún mi wọ́n máa yàn. màdàmá má sọ fún mi. màdàmá jọ má sọ fún mi. màdàmá ọ̀gá ló rọ̀ fún mi. màdàmá má jọ. àmọ́ ṣá àmọ́ ṣá mo yọ̀ hmm, lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Abbas Akande àgbà Abbas Akande àtọ̀ ah, kò ní lè tọ̀ síbẹ̀ ohun tí bá fojú ẹ̀ rí àtọ̀. ó gbẹ́nu ẹ sọ́hùn ìsìn ló ṣe mọ̀ pé àgbà àtọ̀ àṣegbá àṣàwò ìwọ ó ti gbàgbé ni níjọ́ kìíní àná tí mo sọ fún ẹ ṣe rántí sórí kí ló ń fẹ́ fún mi. o ó sọ bẹ́ẹ̀. kí wàá lọ fi dá lóhùn. ah kí ni mo fẹ́ sọ yes ni now after all Sẹ́ríkì èèyàn tó yẹ pé mo ti wà yígá láti fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní sómi o yes náà ni mo sọ. o sọ yes fún Sẹ́ríkì Sẹ́ríkì ọmọ ọ̀tá kò tún wá kí n ṣe ọmọ ọ̀tá lásán o ọmọ ọ̀tá tí ò ṣe é rí mọ́yàn rárá àti rárá ni kò lọ school kò rí nǹkan kan fi ilé ayé ẹ̀ ṣe olùfẹ́ jókòó tì jọ́ torí ọlá àti ṣẹ́gun tó ń fẹ́ tẹ́lẹ̀ nǹkan. ọ̀rẹ́ mi wo nǹkan tí mo rí ò rí ṣé o rí ọlá àti ṣẹ́gun tó ń sọ̀rọ̀ nípa yìí sẹ́lẹ̀rì ẹ̀ nàdà àwọn méjèèjì ṣé ìkan gba one fifty ìkan gba two hundred ṣé owó tó jẹ́ pé lórí ìjókòó báyìí wo thanks for coming lásán ni sẹ́ríkì máa fi ṣe fún mi tí bá lọ kí ní tamak ṣé o ní fẹ́ fẹ́ jókòó táwọn tó jẹ́ pé monthly ló ń gbowó. ẹ gbà mí. Ah! tún ṣe ìwọ náà fúnra rẹ ló sọ fún mi pé ọlá oil and gas company ló ti ń ṣiṣẹ́ ẹ bó ti jẹ́ pé ó ṣe bẹ̀rẹ̀ ni wọ́n sì máa promote ẹ̀ òun náà sì máa fún ẹ ju àwọn iye tó sọ pé sẹ́ríkì àbó kí ló ń jẹ́ ẹ ó sì máa fún ẹ àná ọlá ní àbí ṣẹ́gun ní other side ṣẹ́gun engineer ẹ o dẹ̀ sọ fún mi pé bóyá ó máa ń fún ẹ ó sì máa ń fún ẹ lówó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan jọ ṣé yẹn ò tiẹ̀ tó ni ṣé kò tó ni ah! ọ̀rẹ́ mi kò tó ah, ọ̀rẹ́ mi kò tó sẹ́ẹ̀ girlfriend lásán ni mo sì jẹ́ fún bọ̀bọ̀ Sẹ́ríkì ìwọ bó ṣe ń tọ́jú mi ìwọ wá wò tí n bá wá jẹ́ ìyàwó ńkọ́. Ah! girlfriend lásán ló ti jẹ́ àánú ò ṣe mí gidigidi mi ìdẹ̀lẹ̀ sọ pé kó má fẹ́ tó fẹ́ fẹ́ ṣùgbọ́n sórí gbọ́ mi owó bíbá yìí ṣé o mọ̀ pé ọkọ àbíyàwó téèyàn bá fẹ́ nílé ayé èèyàn ó dìtà níbọn máa ṣe rí o ó máa reflect ní ayé ọmọ mo dẹ̀ ń sọ fún ẹ mò ń kọ́ ń sìn ó láǹdà ìtì mi ò dáa mi mọ̀ bí mi máa ń da ìsìn wèrè tó ní tú ṣe tún mi ṣe àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí o àbọ̀rọ̀ báyìí là ń sọ fọmọlúàbí. ọ̀rẹ́ mi tiẹ̀ pọ̀ tiẹ̀ pọ̀ èmi máa fẹ́ sẹ́rí kí o tí mo ti fẹ́ tán owó là ń sọ̀rọ̀ nǹkan. oníṣòro jàre sẹ́ríkì sẹ́ríkì pẹ̀lẹ́ aya sẹ́ríkì tó bá tiẹ̀ jókòó fẹ́ fẹ́ sẹ́ríkì pé ó wù ẹ́ o ẹ̀ mi lè choose fẹ́ mo understand ṣùgbọ́n fẹ́ sẹ́ríkì kò fi kó nǹkan jọ kò fi ní nǹkan tóbìnrin máa ní kíwọ náà kò ṣáà ní properties mi ní kò má fẹ́ ṣùgbọ́n pé à ń fẹ́ sílé òun fẹ́ ìwọ ń di ìyàwó òun di ọkọ no kò lè work babe kò lè work don't do it. ẹ eh? bó ṣe ń wò mí. i ma do it bí mo ṣe rí òwú ẹ bí mo ṣe dá ayé òwú ẹ mo ti gbẹ ṣe bí ó ti sọ tẹ mo ti gbẹ já máa lọ. kò sí wàhálà tèmi díẹ̀ mo ti sọ ìwọ̀nba tí mo lè sọ kó má di pé sọ pé ṣọ́ọ̀rẹ́ ò rí ṣọ́ọ̀rẹ́ ò bá sọ̀rọ̀ ìwọ ló mo burúkú tó bá ẹ ìyàwó sẹ́ríkì. tí bá fẹ́ náà ó máa jẹ nínú ọlá ẹ̀. ọjọ́ ọ̀la tí mò ń pariwo yìí òun leléyìí o òun ló dé tó dé sí wa lójú yìí. but imagine tún mi ṣe. Hmm? ìwọ ló wá dàbà ẹ̀ hmm. ìwọ ló gbalé tó òrùwò fọ́nì ṣe pẹ̀lú gbogbo high status ẹ̀ pẹ̀lú gbogbo tó ní òyò olórí burú sẹ́ẹ̀kì ẹni àjírí ẹni àjí kò ní ara sí ẹni tó yẹ pé tíyàn bá pàdé kíyàn gbọ̀nà gbọ̀nà lọ ó ṣọ́ mi sáàfù ni mo lè farabalẹ̀ wọ sábìsì sáàbù mi báyìí àṣẹ sáàbù náà ń tọ́ ní sàbẹ̀tẹ̀bí tẹ̀lé farabalẹ̀ mẹ́wọ́ ṣẹ́ mi ah ó gba everything lọ́wọ́ mi láì kọ́ nígbà tí ẹlẹ́dàá ẹ̀ máa mú mi gbogbo owó ọjà mi pátá àkáǹtì ẹ̀ ló ń lọ wow kò fún mi ní sísì ó sọ níbi báyìí ó tún wá gba àwọn ọmọ lọ́wọ́ mi ó ń fi àwọn ọmọ mi pọ́níṣì mi mo yọ ó sì máa bá sẹ́ríkì fà gbogbo ní ẹ̀gbìn lè gbogbo ní ayé yàrá máa gbìn lè ohun ti ma ba fa, ohun ti ma ba sẹ́ríkì fà orúkọ àdàtì wá dàtì. ẹ̀dá jẹ́ kí n dàbí tán mẹ́rin ṣé ọmọ mi ojú rẹ̀ gbà o ṣé wọ́n wọ́n ní pé ọlọ́run ó yẹ bó dẹ̀ ṣe ń kí ẹ má bá mi mọ bàjẹ́ ẹ bá rẹ ní. kẹ̀kẹ́ tutù lẹ́yìn òpónà nù. Let it go. Let it go. ìyá ọba tábẹ́lẹ̀ mama. tó ń gbogbo sáré jẹ́ inú wọn. tani mo lè ní tó mọ́mọ́ Sergio tábẹ́lẹ̀ yìí tó ká mẹ́lẹ̀ yìí tí o mọ wọn Seriki o jàre. Seriki o Seriki ń wá ń kà Seriki o. ò mọ ti ro orí dẹ́kì nàbí lágbájá. olóyè ìfá kò séwu lóko àfi gèrè àparò lọ́gán tẹ́ gbà mí lórí aago báyìí mo bá àwọn onílẹ̀ léèrè. kí làwọn ìyá yín sọ. mo ní kò sí nǹkan kan. n tán sọ nìyẹn. bẹ́ẹ̀ni nǹkan tọrọ ma ni wípé kẹẹka wọn máa ń lọ ká má jẹ ìwọ náà bá ti dèwọ. ìyẹn tó bá jẹ́ yẹn ni nǹkan kékeré nìyẹn a máa fi wọ ẹ kọrin fún wọn mm. ní gbogbo ìgbà àwọn ọmọ kọrin. sẹ́ríkì sọ̀rí mm. pé ó ṣì yẹn sọ̀rí pé ó lò ṣì ní èèyàn játijàti èèyàn rádaràda ò kì í ṣe ẹni àpọ́nlé níyẹn wọ ìwọ tó o ti di adáǹtàmádàálé àbí o fẹ́ lọ máa náwó síta kó máa fi mi pàwọ́ aráàlú lé èmi béèrè owó lọ́wọ́ ẹ̀ oníkòsó owó lọ́wọ́ ẹ̀ o fún mi ní one million naira o wá lọ sí lọ́ńchì olórí burúkú kan lánàá wọ́n ní kó wá donate owó o donate ten million naira ẹ́ òun ṣe bí ọmọ ọba òun ṣe yoga yògà òun ṣe yàrá yòrò òun ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n lọ́nà gbé ayé lọ́wọ́ eléyìí tún bẹ̀rẹ̀ sí kí ẹ̀tọ́ o tún lọ five million naira fún sórí pé lórí burúkú ni ẹ ẹ tẹ́mi dẹ́ níjọ owó nínú. ẹ bàbá Ṣàngó tẹ mo rò pé orí yín fẹ́ burú ṣá ìyá yín dà ẹ ṣèrè ni ẹ jọ ẹ jọ torí Ọlọ́run láti ọjọ́ tẹ ti ń rìn wá nulẹ̀ ṣé mo bá yín sọ̀rọ̀ ni ṣé mi àti iṣẹ́ àjọ dialogue rí ẹ wá ìjọ torí ọlọ́jọ́ kọ́ ni yí pé o èmi ò wá tọrọ nǹkankan lọ́wọ́ yìí o mi ò yẹ nǹkankan wò lọ́wọ́ yìí o ò ní kẹ́ ń bi nǹkankan léèrè lọ́wọ́ yìí o kí ló dé kí ló ṣẹlẹ̀ mo èmi àtọkọ mi ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń yọnu sí ẹ̀ ń ṣeré ni mo rò fẹ́ kọ́ ẹ fẹ́ kú lójijì sá ẹ̀yin náà kọ́ ìyájà látànà ẹ̀ ní bá sọ̀rọ̀ ẹ̀ ní bá sọ̀rọ̀ tó rọ̀ ìgbà tó jẹ́ ìpè àtẹnujẹ tẹ̀ ń bá wá bí báyìí kò ní jẹ́ kẹ́ bá sọ òótọ́ ọ̀rọ̀ gbogbo owó tẹ̀ ń gbà náà ìkọ́ ògbé kan nínú láìfù yín gbogbo aṣọ ló pọ́mọ yín lọ́rùn tí gbogbo ẹ̀rùn máa lọ yín lọ́rùn ẹ̀ láyọ̀ lè rí. olóyè Ah, fọmẹ́ntò ń bá sọ̀rọ̀. ní kí ni kọ́lọ̀. fọmẹ́ntò ń bá sọ̀rọ̀. tá làwọn tá lòun. ẹ ifá ló ń bá sọ̀rọ̀. àbúrò ẹ̀wọ̀n ni. ó lè mú ẹ kó fi ẹ sí mú bíi tá. wọ́n bí mẹ́ta láì dá. ẹ wọ́n bí yàrá yẹ dá. áfíríkà ni sí. ó lè sọ ẹ́ yẹ. máa bá jọ pa. máa bá jọ pa. Oh. ẹgbẹ́ wọn ni pé ẹ bẹ́ ṣe kiri ẹ bẹ́ tẹ́ ẹ ẹ fi mi sí mu wọ́n lẹ́ẹ̀ máa pa yín lórí. Ah jẹ́ kí n dín sí ní ìfura. ẹ jọ kí ni wọ́n ṣe ń tẹ̀ dùn bẹ́ẹ̀ kúkọ́. inú ń bí ni inú ń bí wọn ẹ kí ni wọ́n fẹ́ fi ṣe. ó máa fi ẹbí mú bí àṣà má ṣe máa fi ẹsẹ̀. ó yá dẹ́mi àti mọ́dà jẹ́ ká jọ tákù ara wa jẹ́ ká jọ tákù ara wa jẹ́ kó mọ̀ ikú ọmọ òmùsí ni mí oògùn kí n rọmọ òmùsí. máa kọ́kọ́ lu ayé ẹ̀ bàjẹ́ pẹ̀lú òmùsí wòlé. wàá lu ta kí ló ṣe sẹ́ríkì o jẹ́ kórìí ẹ̀ pé o jẹ́ sọ́ọ̀rẹ́ wàá lu ta ni dẹ̀ mọ̀ mí o mọ̀ mí láròkótó dé ni ó mọ̀ pé kí n gbọ́ kí n gbà ni ó mọ̀ mí ó mọ̀ mí ó mọ̀ mí ṣé gbogbo eléyìí tí mo kó sí ọmọ yìí pé pákéjì ni tí wọ́n tú wẹ̀rẹ̀ tó wà lábẹ́ aṣọ mi lẹ̀ fún ẹ ìwọ́gò ò ní dúró àbí kí ló ń ṣe wàá nà ta wàá ṣe kí ni tó bá tẹ̀ tó bá gbọ́wọ́ sókè lásán ọlọ́wọ́ ẹ̀ máa gan ni. wo ibi tí máa fi okùn sí lọ́rùn ẹ̀ akèrègbè ẹ̀ ló máa júwe ara ẹ̀ mú mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ. ọ̀gá ẹjọ́ ló fẹ́ rò ẹjọ́ ló fẹ́ rò èmi ò sílé fẹ́ jọ owó mi ni mo fẹ́ gbà owó tí mo fẹ́ gbà yẹn o ni mo fẹ́ gba owó tó owó owó tó yẹ kó fún mi tó lọ ná fáwọn onífíìmù òfò yẹn o lè ṣe ara ẹ àbí àwọn ọmọ yẹn ti ń wọ ẹ lójú àbí ó ti ń wọ ẹ lójú ìwọ náà ti ń ṣe síbẹ̀ àbí ó ti ń jẹun níbẹ̀ àbí amọ̀yìn amọ̀yìn amọ̀yìn amọ̀yìn oníṣìnà aláìnítẹ̀ lọ́rùn ó ti ń fẹ́ ọmọ ọmọ pòdúsà yẹn ó ti ń fẹ́ àbí torí ẹ̀ ló ṣe lọ kó tẹ́ dá mẹ́wàá oh. máa dá mẹ́wàá máa gbọ́ owó yẹn lọ́wọ́ ẹ̀ máa bomi ṣọ́ ẹ lọ́wọ́ oníṣẹ́ kí ni olóńó ten million naira fọmọ olórí burúkú kan ọmọ òṣìṣẹ́ ọmọ ọ̀fà ọmọ àdánù ọmọ tó ní dalẹ̀ olóńó ten million naira fún owó fẹ́mi ìyàwó ilé ẹ̀ oníwọ́ million naira olóhùn bá ń gbọ́ owó yẹn kò kò ní fi ṣe nǹkan rẹ̀. àti wo àti bàbá aláṣọ pípọ̀ ọ̀run yìí màmá mọ nǹkan tó bá ṣe fún yín. ìfà àwọn yẹ kò yẹ náà kò yẹ kò ah! yẹ <laughs> má jà má jà tó bá jà ò máa affect mi tó bá bínú bí bó ṣe máa yẹ lọ èmi náà ló máa kó bá <laughs> ó ti yẹ ń sìn má jà bí wèrè lẹ̀jẹ̀ kó máa gbó fàjà lẹ̀jẹ̀ kó máa gbó. àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà gbó sẹ́ríkì àwọn mọ̀lẹ́bí ẹ̀ nísẹ̀yìn náà gbó àwọn ìyá alákùyàbà bẹ́ẹ̀ ni wọ́n gbó wá má jẹ́ tú wèrè lẹ́tọ̀ má jẹ́ tú lẹ́tọ̀ o mọ̀ o mọ̀ mi o mọ̀ pé gbogbo kíní o mọ̀ pé o mọ̀ fi ń pákéjì o mọ̀ mi o mọ̀ mi láàrín kókó dé ah kí ló ń ṣe ojú òun fẹ́ máa fi ń pa lójú bàbá aláṣọ púpọ̀ yìí ìfọ́ olókùn. bá a sọ̀rọ̀ dayọ̀ lẹ̀ máa ń pè sọ̀rọ̀ yìí o mọ̀ pé kò ní kankan ṣe pẹ̀lú wa ah! àwa mẹ́ta péré. ẹ̀jọ̀ kí ló ti ẹ̀ ń gbé mi yín gan tẹ́ ẹ̀ ń jàpọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń fẹsẹ̀ jọlẹ̀ ẹ ṣú ara yìí ẹ jẹ́ àjọ tú wèrè sílẹ̀ kí ló ń ṣe yín gangan wọ́n dẹ̀ mú yín wálẹ̀ wọ́n dẹ̀ ń dé yín mọ́lẹ̀ rẹ̀ ń ṣe kiri ẹ ọkẹ́ ó yá ẹja jọ táka ẹ jìde ẹ jẹ́ kájọ bára àjọ gbà ó mo fẹ́ bẹ́ ṣùjà mo fẹ́ bẹ́ ṣùjà yẹn tí wọ́n kọ́ mo fẹ́ bẹ́ ṣùjà mo fẹ́ bẹ́ ṣùjà mo fẹ́ bẹ́ ṣùtàkà ah! mo fẹ́ bẹ́ ṣùtàkà olóyè ẹ̀tọ́ mi pọ̀ o olóyè ẹ̀tọ́ mi pọ̀. Ah! ibo làwọn jọ ń kó wèrè lọ báyìí. sẹ́ríkì. ẹ má dá lóúnjẹ rẹ ẹ jẹ́ ká wò ó nǹkan fẹ́ check nǹkan bí. Ah. jọ bọ ibi láti rí wọn jọ yẹn ibi ìbàlà ti bá wọn ṣùgbọ́n àwọn ọkùnrin kan àtòbìnrin kan yìí ìbàlà ti rí wọn. orí kìíní mò ń bi ẹ́ náà lẹ́ẹ̀kan wípé kí ni reason tó ṣe dúró bí ibùkún kan tó ṣe gba ọ̀nà tó gbà yìí kò yé mi. Um, sista mi èmi lọ̀rọ̀ mi yé èmi mo mọ reason tí mo ṣe gbọ̀nà yìí ṣebí ká ti débi tá à ń lọ ni ẹ má wọrí má gbé yín débẹ̀. àǹtí ẹ má dáadáa pọ̀ yìí lòun ó láì kò bí ṣe ń rí yìí o ṣé bí wọ́n ta kúrò ṣọ́ọ̀bù yín yẹn tá à ń dráìvù lọ lórí ọkùnrin kan àtòbìnrin kan mi báyìí ló dá dúró ló láì kò obìnrin yẹn torí obìnrin tó rí yẹn la fi ń gbọ̀nà tí ò dáa yìí o ló fi wá gbé wa débi báyìí òun la rí wọn yìí. ẹ bọ̀ǹgbà tó wá rẹ ẹni tó like kí ló mú ẹ lọ́jọ́ yẹn tó dúró kó gba nọ́mbà ẹ̀ kó bá sọ̀rọ̀. Um, ẹ wo sista torí pé à ń kánjú lọ sí mítìn jọ yẹn kò jẹ́ kí n lè dúró ìgbà tá a lè ṣe tán mítìn a padà wá síbí mi ò bá wọn bẹ̀ sista ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ one lady like that ó mọ́ra díẹ̀ báyìí pẹ̀lú I think that was a guy with her. Mọ̀bọ̀ kí ni nǹkan tó ń ṣe ń bí báyìí gangan kí làwọn yẹn ń ṣe ń bí? Wọ́n eh, dà pé aṣọ náà ń tà. Àkùbé lọ ń tà, mo rántí dáadáa, àkùbé ni. Mo rí wọn nà, àkùbé lọ ń tà. Àkùbé lọ ń tà àǹtí, àkùbé lọ ń tà ń bí báyìí. Àkùbé. Àkùbé. Ah, àwọn méjì, ọkùnrin kan obìnrin kan àbí? Exactly, ọkùnrin kan obìnrin kan. Àǹtí ẹ má sọ fún mi pé ẹ mọ̀ wọn pípò yìí o. Ẹ kò tẹ̀ ń ṣe pé mo really mọ̀ wọn, but ó ní gọ́ọ̀dọ̀tà mi kan tó máa dẹ̀ ń pò máa ra aṣọ lọ́wọ́ wọn. Kọ̀ọ̀sì ọjọ́ Friday nìyẹn máa ń wá so òun ló jẹ́ kí n mọ̀ pé every friday ni àwọn people yẹn máa ń wá. fridays náà máa ń wá síbí àbí hmm. so that means pé tí n bá wá bí friday máa bá wọn bí. ó láìkì mi ò mọ̀ bọ̀ tó bá ń bí lọ́jọ́ friday. wọ́n yìí ló ń lè sọ fún mi sí pé every friday. mi ò mọ̀ náà bọ́ tó bá bí lọ́jọ́ Friday ó láìkì kó bá wọn ìwọ ṣe dúró lọ́jọ́ yẹn kó gba nọ́mbà wọn lótórí ẹ̀ gbé mi gba gbogbo ọ̀nà tí kò dáa yẹn tó fọ tó dá sílẹ̀. Oh, sista mo ti sọ fún yín pé màá gbé débi tẹ́ ẹ lọ ṣé ká ti débi tá à ń lọ ni aṣá ti ṣe tán bí. Oh, ẹ já ẹ ṣàjà màá lọ. mi ìjà ṣàjà màá lọ. Ah! èmi ò mọ ìwọ ni pé kí ni sọ́dọ̀ máa tàbí bẹ́ẹ̀ nílẹ̀ yóò tí ó mọ̀ sẹ́ríkì fúnra rẹ̀ gọ́gọ́. tẹ̀fà sàsára tán àyàwó ajá pàṣẹ bá tún wọ́ lọ́nà báńgà tẹ̀fà sàsára tán àyàwó ajá pàṣẹ tún wọ́ lọ́nà báńgà. na mumu de go boutique na mumu de go boutique na mumu de go boutique na mumu de go boutique tẹ̀fà sàsára tán àyàwó ajá pàṣẹ tẹ̀fà wọ́ lọ́nà báńgà tẹ̀fà sàsára tán àyàwó ajá pàṣẹ tẹ̀fà wọ́ lọ́nà báńgà na mumu de go boutique na mumu de go boutique. Na mumu dey go boutique. See my body na See where the approve my body. Yeah, see my body. See my body. See my body. See where the approve my body. See where the approve my body. oh eh, boy. See my body. See my body. Eh? Oh. So ti taki ni ri. Ah, ARN lèmi. Ọ̀rá network kò síbi tẹ́mi ò lé ṣe kò sí tí mi ò lé ṣe. Àwọn afajọ́ mo ní gbọ́dọ̀ láti wà nù ṣé ètí pé òun tajà ju wa lọ. Ẹ̀yin ò ní gílámọ̀ ni ah, gílámọ̀ lèèyàn fi ń gbélé ayé ah tó bá ti ṣe gbogbo nǹkan báyìí tó bá ti ní gílámọ̀ ayé ọkàn mọ̀ wò pé ah, ó sì anáìsì wọn kàn lọ ni àmọ́ ah, ó sì anáìsì jẹ́ ń bọ̀ patronize ó fi mélòdì sí ni ó ti yọ bá wọn. Ah, pàtí tẹ bá wọ̀ ọ́ làyà wọn ajá tẹ bá tún wọ̀ ọ́ lọ pẹ̀ bá wọn hàn pàtí tẹ bá wọ̀ ọ́ làyà wọn ajá tẹ bá tọ́tọ́ ẹ̀rọ bá ń jà. mutule mutule mutule na wèrè dey go boutique no dey use one cloth for your tiktok page dem go think say you cheap dem go think say you no get level tẹ bá sàtàrà tán àyà wọn ajá ọ̀sẹ̀ patung tún wọ̀ ọ́ lọ nàbáńgà ọba sọ̀rọ̀ àtọ́ àyàwó ajá ọ̀sẹ̀ bá tún wọ̀ ọ́ lọ nàbáńgà. ẹgbẹ́ àbúrò máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni. mo ti bẹ̀rẹ̀ wòlé kí pé sì farabalẹ̀ kó plé téèpù ẹ̀ kí ló ń ṣẹlẹ̀. téèpù orin burúkú o ó máa yin ni o mo ti rẹ̀ bóyá fẹ́ ra oṣèṣì ló ṣe pè mí sí kọ́nà ó lè bẹ̀rẹ̀ sí ní sọ sórí fún mi pé ẹ pẹ́pẹ́ sí o kíní kan ṣe kíní kan tàmádó ṣe tàmádó wípé àwọn fẹ́ lọ ṣe ẹgbóhùn kan ń bọ̀ láti ibì kan tráfíkì dé wọn mọ́lẹ̀ níbi tí ò ní dé mọ́ pé kí mi ah, ah, máa close àṣẹ ní close. ẹ ẹ dákun ẹ dákun mix up ti wà o nítorí ẹ̀gbọ́n àbábúrò wọn kan. ebi ọmọ nǹkan tó pẹ́ lórí burúkú ẹ̀. tí tráfíkì mú ẹni náà sọ pé kó dórí àwọn àbí. náà wá pè ọlọ́kọ́ bí ẹni pé fẹ́ gbogbo tí ń bẹ́ńlẹ̀ yìí. ẹ gbàdúrà tì ní tí yín fẹ́ yẹ̀ sá. ẹ dẹ́kun fámìlì yìí tẹni kó dúró dé pé kọ́mọ bá close yìí kọ́mọ lọ́bi tó fẹ́ lọ sọ́kùnrin àbóbìn. ọkùnrin ni. wọ́n fẹ́ fẹ́ lomi ṣe mo lágo lórí ayé yín báyìí kẹ́yà tó parí ọyẹ mọ́ lọ ẹ mọ́ lọ alangba kò ojú pupa ẹ ẹ gbọ́ báyìí ẹ gbọ́ báyìí ọ̀yá ẹ mọ̀ gbà wájú ọjà ẹ mọ̀ gbẹ̀yìn ọjà lọ ẹ gbẹ̀yìn ọjà lọ. Ah! ṣé ọpọlọ ìburúkú ni ẹ bá mọ ara yẹn máa lọ bẹ́ẹ̀ yẹn ẹ eh. máa lè má yà ṣe wẹrẹ akọ ìburúkú pọ̀ ìgbà àjọ ẹ dàkún ṣé èmi ni wọ́n reverse access boy. kò lè bá ẹ wí. Ah! tó bá yẹ pé mi lè reverse access boy kẹ ẹ parẹ́ kẹ ẹ parẹ́ ó yá ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti ṣe yín lọ ẹ̀ gbọ́dọ̀ gbá kọjá ẹ mọ gba wájú ọjà. fúnfún kiri. better life better life kan five hundred naira ni àbórí yín dàrú. yé ẹ mọ gba wájú ọjà o olùsí ojú pupa ìdúdúdú sẹ́tà àwọn sáré adu kẹ́ ẹ parẹ́ mo bọ́ yẹn múra lódì lódì sọ̀rọ̀. burúkú ni ajọ wà á bí kọ́ ni ajọ wà á bí kọ́ ni. olóòtú. Ah, bébì mi ni. ó ń tajà. ah bébì ló pè mí sẹ́gbọ́n tó sẹ́gbọ́n tó pè mí sẹ́gbọ́n tó pè mí sẹ́gbọ́n tó pè mí sẹ́gbọ́n tó pè mí ó yá bébì calm down calm down o kẹ́hìn dàmé nẹ́mẹ́tẹ́ mẹ́tẹ́ gọ́ọ̀nẹ́ lọ́dà o ó lọ́dà o ó lọ́dà o gbèrè nẹ́mẹ́ padà o ó padà o rẹ́rẹ́rẹ́rẹ́ wíyẹn lómi kọ̀ọ̀dà o. làbí báyìí tí ó mọ̀ sẹ́ríkì fúnra rẹ̀ gọ́gọ́ anáwó bí ẹni tẹ́wọ́ ní ìṣẹ́ríkì. ọkọ̀dúdọ̀ gbọ̀gbọ̀gbọ̀ àwọn ọmọ nù wé sábẹ́lẹ̀ yóò tó wọ́n ṣe ń ṣe náà. mo dọ́dọ̀ mo ti rò mo dọ́dọ̀ mo ti rò orí jẹ́ kí n dàbí lágbájá ṣọmọ ojú lágbájá rí náà ẹ̀dá jẹ́ kí n dàbí tàmẹ́rù ṣọmọ mi ojú rẹ̀ gbà ó kí ni ò ń sọ bíbá yìí ló máa ń wà. ẹni ìgbà tó ń tọ́ ẹ ṣe tẹ́lẹ̀ náà dé ilé ìṣe tẹ́lẹ̀ lè ní bọ̀dé ibi lọ máa wá ibi báyìí lọ tó bá dé gbọ̀ngàn máa rí nǹkan tí mò ń sọ o ṣé rí ọmọ tó ń torí ẹ kú tó ń torí ẹ ṣe bó ṣe ń ṣe yìí ẹ tó bá rí ọmọ yẹn tó bá rí bí ọmọ yẹn ṣe rí o tẹ lè rẹ níyàwó àbí lábúrò àbí ní fámìlì ó fún mú kínní ó fi sí mú ó fi sí bí. clinton ah! sọ̀rọ̀ báyìí náà clinton judge you don't judge a book by its cover why clinton ẹ ẹ tí ì súnmọ́ ọmọ ẹ̀ ń judge ẹ̀ sista ẹ fi dàpọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni dàpọ̀ ẹ fi lẹ̀ kò ní gbọ́ bó ṣe wà o kò sí kò òfin pọ́n rádaràda lé òun fi òyìnbó fi ń pọ́n òṣì lé títítítítítítítí. ṣebí e, èmi mo sọ pé ó wù mí sísá mi kan tó wù mí ò wù náà òun kan tó wù mí ni so eh, let's leave it be like ọmọ yìí tẹ́mi ṣe ń wo yẹn ọmọ gidi ló máa jẹ́ you see all this uh, mo sọ pé bóyá nǹkan kan ló dìlé wọn ibi ìbà ìṣá lè mí mọ̀ tọ́ sí. ìpínlẹ̀ ó máa fojú ara ẹ̀ rí sí i àfojì bí wàá fojú ara ẹ̀ gbọ́dọ̀ máa dé báyìí sáà. báwo ló ń ṣe báyìí náà ta ló yẹ kí ìwọ̀n gan máa support i no like am. no vex no vex ó ló rí lára ọmọ yẹn. ọmọ sísè má sọ bẹ́ẹ̀. wọ́n ti dé wọ́n ti dé o wọ́n ti dé. Hello. Uh, uh, how are you? Àwa wà, kí ló Um, uh, ìjọ ṣé a ti pàdé ah, no no no no no no no a ti this is my sister Uh, I sent her to you last week and she told me you abused her. Oyemi, yé mi òró àǹtí ẹ̀ sábúrò mi ló ṣe o fẹ́ nà ni àbí kó máa kúnlẹ̀ ṣọ́sọ́ pà wá ń kíyàn no manners la wà àwọn òrèyàn kankan àdẹ̀gbọ́ kankan so àǹtí ẹ̀ òrùn wa. ló burúkú mẹ́nu kúrò ń bẹ̀ ọ̀hún ah. kú ẹ bínú pé mo rí àǹtí yín fi hàn lájọ yẹn mood swing mi ò dára. Um, ẹrù mi lè. it's okay it's okay. Um, um, kí lẹ fẹ́ rà lọ́wọ́ bá kò sí nǹkan tá a kì í tà ah. ẹ fi wọ̀n ẹ. Uh, um, no actually mi ò ra nǹkan but mo fẹ́ rí ẹ personally ni. kú ṣe mo lè lọ. kò yé mi. ẹ jẹ́ à ọgbẹ́ni kò lọ ṣé nǹkan tó wọ̀ yóò jọ ó tí wọ́n gbé dání. ó jọ abẹ́ orí igi. ẹ wò ó ṣe rí ní tèmi ẹ ń bà mí o. kí ló ń bà ẹ́ lẹ́rù. kí ló fẹ́ máa bà wá lẹ́rù ah, ah. wọ́n ti fún ọ láṣọránsì rẹ di pé kò sí problem so why ìtẹ́gùn ṣe máa bà wá. Ah, assurance ti wà pé kẹ́ fọkàn yín balẹ̀ èmi tí mo mọ̀ mọ̀ tí mo kó yín wá nu lé mi ah tèmi yé mi nà án ok bẹ́ẹ̀ ṣe wà yìí mo fẹ́ fẹ́ ẹ̀ méjèèjì tán ni. ẹ fẹ́ fẹ́ wa. bẹ́ẹ̀ bí ìyàwó. bí kọ yọ bí bẹ̀rẹ̀ àná mo fẹ́ fẹ́ sílé níyàwó gangan ni ní ṣùlọ́kà ó dáa bẹ́ẹ̀ ìwà tí n bá fẹ́ yín tán ẹ̀tún ní gbé bí màá kọ́lé fún yín lọ́tọ̀ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ máa gbé. kí ló ṣe ẹ ìyá ẹ ló bá mi ṣiṣẹ́ owó rẹ wàá jẹ bọ́ spray ní gangan ṣẹ̀rí ìyàwó tó wà nílé yìí gangan ó má ṣe bí wèrè má ṣe bí ẹni tí gbaná wà lórí ẹ bọ bí mo ṣe ń rí yìí pẹ̀lú nǹkan tẹ́yìn náà dísáyà tẹ́ dísẹ́yìn tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè dààmú léèyàn kan tẹ́yìn méjèèjì bá panupọ̀ bí ìjà lọ tẹ́ bá dáàbò èyàn kẹ́ lè tírìtì fọ́kọ̀ pẹ̀ tó bá ti gbéra ojú yẹn gbéra ojú ẹ̀ padà tí bá ti start yẹn kíkì lọ́wọ́ kan tí bá ti raise yín bá yẹn tẹ́tọ́jú kẹ́ máa ṣí kẹ́ máa lọ ó ti yín sùn sá máa sá lọ ẹ̀yìn ọ̀dẹ̀ icon bó ṣe wà yẹn kọ̀ọ̀kan fún wa ní bàbá orin tó jiná táwọn ọmọ ilé ìjọsìn tán lè sọ̀dí sí bá a ń ṣe yẹn lọ́wọ́ in between àtúnwá gbẹnusọ́tì àbá ti gbẹnu sọ títán màmá gbẹnu sáyà yín màmá gbẹnu sáyà yín màmá gbẹnu sáyà yín. ó ti lọ ọwọ́ ìyàwó tuntun. ń wà lórí ìjọ owó èrò. àwọn ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù. ó yá ìtẹ́jì wa rèé. ó rè é. ìtẹ́jì wa rèé ẹ tó bá lè para wọn láyò. ó ti yẹ ẹ tó bá lè para wọn láyò. ó yá mọ̀ ní ọ́fíìsì. ẹ má jù lé. kí n má jù sọ. lé. orin ò ní dùn sọ. ẹ kó má dùn létí ìyá ẹ. lé kí ló dé kí ló ṣẹlẹ̀ mí ẹ̀ ń ṣàjọ̀dún ni kí ló dé tí gbogbo ẹ̀ ṣe wá ń wó yeye báyìí. o ṣe o láìkì ìbéèrè tó bẹ̀rẹ̀ yẹn tá à ń ṣàjọ̀dún àbí à ń ṣàjọ̀dún ni à ń ṣe nǹkan tó ń múnú wa dùn ni òun ló fa iye tí gbogbo ẹ̀ wó tó bá pọ́ fọ̀ṣẹ́ wa ṣá máa máa jó ká lè jó nà. Ah, ah. ẹ jọ kí ló ṣẹlẹ̀ bí kò tí ẹ fẹ́ yé mi mọ́ ta làwọn ibo làwọn eléyìí tiwa ibo làwọn eléyìí bí fèrè ọba. o ṣe o ò mi ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ gangan tí mò ń sọ pé ìyàwó yẹn òun leléyìí tó wọlé. ìyáálé wa ẹ káàbọ̀ mà. àdúgbò fẹ́ yà ọ̀ ìyá yín lè. ẹ já wèrè ní tá a lè yálé yín tá a lè yálé àwọn wèrè ẹ máa gbà kẹ. èso má ti jìnnà ó sì máa para gangan o ó sì máa dún gangan o <laughs> sórí àwọn méjèèjì tó ń wò yìí àwọn ni mo máa fẹ́ yìí ẹ. wàá ṣe kí ni màá fẹ́ wọn lè. tún dànù tààrẹ kí ló sọ kí ló sọ tó ń rú jáde lẹ́nu ẹ̀ yìí wàá fẹ́ ta ni lẹ́ta ni wàá fẹ́ wọn ta ni lẹ́ta ni ẹ lọ gbà mí kẹ́ ẹ láì tí ì kú mi tí mo wà láyé tí mo wà láàyè mo fẹ́ fẹ́ yàwó lé mi. wo ah. wo wo <laughs> ọlọ ló ń lọ àmùlò àwọn eléyìí wọn fẹ́ ta tán ni. àmọ́ orí burúkú wọn àwọn eléyìí wọn máa sọ ni ah. wọn máa fọ́ ni àmọ́ wọn máa ni ẹ fẹ́ ṣe kí ni ẹ wo ọ̀dà tẹ bá kúrú ọmọ bá yín kúrú tẹ bá ga ọmọ bá yín ga kí ló ṣe é. wọ́n wèrè ara gba síwín. ẹ má gbà mí o ẹ má gbà mí àwọn ọmọdé yóò má mọ̀ mí o ẹ ròyìn mi fún wọn ní ẹ sọ fún wọn ní ẹ sọ yín pé àtàwọn ẹlẹ́gbọ̀n wá bá èmi ò má gbádùn ẹ má gbà mí. ọba <laughs> gan wà ń lé. <laughs> èmi ò mọ̀ pé mo fò níyì èmi ò mọ̀ pé mo àdánù níyì èmi kọ́ máa wá jáwọ́ fún yín pé ìyá òfò lèmi náà ìyá àdánù lèmi náà. Oh, no! ti Alago. ta. alágọ̀. alágọ̀ ṣàmọ́ mi. kò sí nǹkan kan kókè balẹ̀. agbanilágbà gbọ̀n. yéè. you pass of anybody. kí ló dé. I'm lost in paradise. paradise dà. what's going on here mechanic ṣé mo ní kó wá tó mọ́tò ṣe ni ṣé mo ní kó wá rí ìyàwó mi èèyàn ni mo máa gbẹ́kẹ̀ ó dẹ̀ gbéra ẹlẹ́ran kù. mo tó ṣe mí akọni ìṣẹ̀lẹ̀ mi ni mo kó ṣe jẹ mo kó bára mi lọ situation yẹn ni mo mẹjọ. wọ́n di ẹ̀yìn. ó gbọ́ ọkùnrin wá sínú ilé tí mo sanwó ẹ̀ ṣé òun mú mi ṣeré ni bọ̀bọ̀. You're very mannerless. tó tó bá wà mannerless ò ní bá mi sọ̀rọ̀ in that tone are you mad. sẹ́ni dọ́kítọ̀ mi gan-an ló dàgbò lọ èyí ló sì kàn jù ẹ mọ bí tíjọpọ̀ nígbẹ́ tó bá pẹ́ mọ tán pè ní adìkúta sẹ́rù ẹ̀ ní ó fúyẹ́ ni ẹ wo bí ẹ mọ̀ pé nǹkan ti ṣe yín. ọlásánmi Adéṣẹ́wọ̀ o kàn ń wò o tí èrè mi ò bí ẹ̀rọ. adìkúta o bó o dúró dẹkùn ikú bó o wẹ̀yìn wò ó kọjọpọ. ṣọlá. sọmi. ṣe mo bá ti rí báyìí ohun adìkúta tí mò ń gbọ́ yẹn lójú oorun yẹn ló máa ń wá sí mi lọ́kàn tí ń bá máa ń bà mí. ìta ah! orí ara ah, ẹ ló máa bí. ẹ mọ̀ pé má ṣe é lògùn wá mọ̀ ẹni tó bá ṣerú ìtẹ̀ṣẹ̀ yìí kò ní fara rẹ lọ. top films production mọ̀gúdú mákẹ́tà gbé jáde sinimá tuntun ilé méjì bèrè kó o tó wọ̀ ọ́ kó má bàa jẹ̀bi. kò sẹ́kù kò sẹ́kù àwọn àpẹẹrẹ. ó ti jáde o ẹ lọ ra tìyín ilé méjì ni o. fi àsìkò yìí ṣe ìlérí fún ẹ wípé kò sí ìṣòro kíṣòro tó lè dé bẹ́ẹ̀ kò sírú ipòkípò tó ń kó wà mi ò ní fi ọjọ́ kan fi ẹ́ sílẹ̀. ó yẹ kó lè fi sọ̀rọ̀. wọ́n á paná àlebo rẹ̀ nínú ìlú táwa yìí ní àṣàlẹ̀ tiwa. bí ìyá ọba fọmọ mùsùlùmí ní tí mùsùlùmí fẹ́ dùn láyé ni pé kọ́mọ wọn fẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn. tí n bá sọ fún yín ẹ mọ̀ wípé àbí kẹ́ ẹyin ojú ọ̀rọ̀ mi lé mi. alákàtàkọ aláǹgbàtà ní forí gbọgbẹ́ ẹ mọ́lẹ́rẹ̀ fọmọ yín fúnra yín gbà hùn. ọmọ lẹ́ni tá a bá bá ni a padà lẹ́yìn ẹni ni. ọ̀rọ̀ mo yọ kù láàrin àwọn ọmọ mi. kí ni ah! màmá òfowó gbígbẹ mú àtè àtè ọmọ onítìmọ́. ìlú ọkàn mi wá ní torẹ́ mi ò sà nínú. èmi ṣetán láti bá ah! bíbélì tí mo gbé dání sọ pé kí olúkúlùkù ọkàn kí wọ́n tẹ̀lé wọn bá fún àṣẹ báyìí nítorí pé àṣẹ ọba wà láti ibi kankan wá bí kò ṣe láti ọ̀dọ̀ ọlọ́run wa. ee bá bàbá rẹ láwùjọ àwọn ẹni ọlọ́run o. èmi náà rà lájí ibẹ̀ mi rà lájí ibẹ̀. ó yà mí lẹ́nu púpọ̀. àwọn aráalé náà àtàwọn aráàlú jẹ́ náà wọn ò lè jọ sí ibìkan náà nígbà tá a ti wá bá bàbá rẹ ń bẹ̀ wọn àfi ká wá wá lọ sílé kejì. sinimá tuntun ló méjì àbàtà àbùtù onílé méjì bí ó ṣe bí aṣayò bí ó ṣe kọ́ àṣẹ rìn yóò ṣe dẹ̀ra ṣe ìnira ṣe wàhálà ẹni tí ó paná àdẹ́bọ̀rẹ́ yóò múra kólé yóò ní tó jẹ tẹ́lẹ̀ ikùn iṣẹ́ bàbá iṣẹ́ ni sinimá titun ilé méjì written produced and directed by adesina morakeyo jjc starring ibrahim chata ibrahim labaika kúnlẹ̀ adégbètẹ́ lẹ́kàn látúnjì lálùdé adesina morakeyo jjc àdùnní ẹ̀jẹ̀ fatima sànmọ́lá adéwálé alẹ́bíoṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ilé méjì. tó gbé ọmọ yẹn dénú ilé kí ló dé tó ò wáyàwó tiẹ̀ síta tó fi wá jẹ́ ọmọ yẹn. mẹ́rin mẹ́rin wo àwọ̀ ayé àwọ̀ ọ̀run agbẹ́gẹ́rẹ́gì lọ́dọ̀ ayé dúdú pàwọ́ pàwọ́. mo mọ̀ fún kí lọ́ọ́ rìn sí ọ̀rọ̀ ẹ̀ òun ni mo lè jẹ́ kí n ṣe é lórí lẹ́yìn kò bá má jẹ́wọ́ o àmọ́ ẹni tó bá ṣe ohun tẹ́nì kò ṣe rí ó ti di dandan kójú ẹ̀rí tẹ́nì kò rí rí gbogbo ẹgbẹ́ pọ̀. owó mi ni àbúrò yín ni. màámi àwọn ọmọ ilà jókòó bẹ́ẹ̀ ni máa fi ẹrú máa fi wí ọmọ náà. wọ́n tó lọ ìdílé bá débẹ̀ ni wọ́n lè gbókùn kúkú kákú má ṣe lọ èdè má ṣe yùkẹ́ yùkẹ́ yín lọ. Thank you. máa wá sí. mi mọ mi mọ tá a fẹ́ ṣe báyìí. ọmọbìnrin yẹn wọ́n rẹ̀ ọmọbìnrin yìí rún mi. ló gbà ló gbà rọra mọ́ ló gbà. búburú ní gbogbo ọjọ́ ṣùgbọ́n lògbàlògbà ó jẹ́ rọra mọ́ lògbà sẹ́ o. ayé lọ àdẹ̀lẹ̀ à ń bá sáré. ayé tí ó kún wọn tó dẹ̀ tún ṣẹlẹ̀ biribiribiribiribiribiri láyé yìí biribiri biribiri biribiri láyé ń rí ah, bálọ̀ bálọ̀ àbọ̀ ń bọ̀ Seriki bálọ̀ bálọ̀ àbọ̀ ń bọ̀ Seriki bálọ̀ bálọ̀ àbọ̀ ń bọ̀ Seriki bálọ̀ bálọ̀ àbọ̀ ń bọ̀. ó wà àjọná iṣẹ́ àdáṣe ẹni lówó lọ́wọ́ láyé ń bá ṣe owó ìwòrò jọ̀wọ́ wá fi ilé mi ṣèbùgbé o. ṣùgbọ́n ló gbáre ló gbáre ló gbà bó ti gbọ́ nǹkan bẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n o. nǹkan bẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n ayé mo rí kó wá.